محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فاللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنهم قوم لا يعلمون كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمه يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون لذلك يقولون بين الدواء تتقبل سيك يقبو يقبل نيي أصيق ويوت من بي لا يا مسلمين àti àwọn ọ̀sẹ̀bọ kíkọ́ wá sópin lẹ́yìn tọ́lọ́wọ́ bá ti ṣe àwọn òfin yìí tọ́lọ́wọ́ á ní lẹ́yìn oṣù mẹ́rin lẹ́yìn tí àsọyépọ̀ yìí tó bá ti wá sópin kí ìjọ bẹ̀rẹ̀ ní pẹrẹwu ọlọ́wọ́n bá wá fi àyè sílẹ̀ wípé a kì í ṣe é mà ẹnìkan nínú àwọn kèfèrí. àwọn ọ̀sẹ̀ bọ́ tá a ní kí ẹ kéde ìjàlé lórí lẹ́yìn ìgbà tó sùn mẹ́rin bá ti bọ́ sẹ́yìn ó ṣeé ṣe kọ́kan nínú wọn kọ́ fẹ́ láti gbọ́ nípa ẹ̀sìn Islam ó ṣe kọ́ fẹ́ láti fẹ́ gbọ́ nípa ntọ́lọ́nfẹ́ràn anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìgbà tá a ní gbogbo wọn lẹ́yìn oṣù mẹ́rin àfẹ́rẹ́ nìkan wọn máa. inú kọ́ gba islam kọ́ ọmọ gbáyé gbádùn láàrin wa àbí kọ́ ọkọ islam lẹ́sìn kábẹ̀rẹ̀ sí ní dẹ́dẹ́ rẹ lẹ́yìn oṣù mẹ́rin ẹni tó bá wá jẹ́ pé lẹ́yìn oṣù mẹ́rin ó wá ronú islam nítorí pé kẹfẹ́rí ọ̀sà dédé ọsẹbọ ọsàdédé jọsẹbọ àfi nítorí àìmọ̀ nítorí pé nìkan ò ní mọ̀ nípa islam yìí kó mọ̀ nípa pọ́ńlọ́nà àti pé ẹni tó bá kọ̀ láti ṣe kò lè rọ́nà là kò sì ní sórí ire tó bá dúró làlùkìyàmù àfi kéèyàn gbìyànjú láti di mùsùlùmí ìdí nu islam lẹ́sìn ṣùgbọ́n ẹni tó mọ̀ bẹ́ẹ̀ wọn ọ̀pọ̀ nínú àwọn èèyàn ìlọ́fà ló fi jẹ́ pé ètò pọ̀ jù nínú wọn kọ́ kèfèrí ni wọ́n ń ṣe ṣé wọ́n mọ̀ pé ìwọ gan tó ń ṣe Islam níṣẹ́ lọ́lọ́wọ́ bá ṣàánú rẹ̀ látàrí bàbá àtìyá rẹ̀ pé ìwọ bá wọn lórí Islam ìwọ náà wà á fẹ́ gbẹ́sẹ̀ kúrò lórí ibi tó bá pé ẹsẹ̀ bàbá rẹ̀ ń bẹ nígbà tí wọ́n délé ayé eléyìí jẹ́ sábàbí ńlá kan. inú àwọn sábàbí tá a fi jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí adéfà anábìá muhammed sallallahu alayhi wa sallam tóní kullu mawlúdin yuladu ala al-fitra fa abawahu yuhawwidanihi aw yunassiranihi aw yumajjisanihi gbogbo ọmọ tí wọ́n bí láyé ìṣe ni wọ́n máa bí wọn sáyé lórí àdámà pé mùsùlùmí ni wọ́n. kò bá jẹ́ mùsùlùmí ló bí kò bá sì jẹ́ kèfèrí ló bí ẹnì yóò wọ lè bí ma gbogbo ọmọ tá a bí sáyé wọn a máa bí wọn sáyé ni lórí àdámà pé wọn jẹ́ mùsùlùmí kí ló wá yí wọn padà fa abawahu yuhawwidanihi bàbá àti ya àwọn ní máa yí ọmọ padà tí òfin ní ṣe islam wọn tí wọn adẹ lẹ́sìn yahudi ní ìgbà míì. bàbá àti ìyá àwọn ló yí ọmọ padà tọmọ wa ní jẹ́ mùsùlùmí má tọ́ba ni wọ́n yí padà wọ́n gbé kúrò lórí pàápàá bọ́lá ọ̀sẹ̀ fẹ́ kọjá ni àwọn wa sọdọ lẹ́sìn nọ̀sọ́ra ìgbà míì bàbá àti ìyá ló yí padà tí wọ́n sọdọ lẹ́sìn màjúsí àwọn làwọn ti ń bọ̀ náà ànábì wa fàpèjúwe lélẹ̀ ó ní gẹ́gẹ́ bí ewúrẹ́ tí ṣe bímọ kalẹ̀ tẹ́lẹ̀ kó gbogbo ọmọ ewúrẹ́ iná ẹlẹ́sẹ̀ wọn lọ́lá làáfíà ẹ ní rárọ nínú ọmọ tí ewúrẹ́ bí pípẹ́ ṣe bí wọn bí láàrọ ni ó ṣòro ṣùgbọ́n ìyá rẹ̀ ìyá ewúrẹ́ òun náà ni ó mú ẹsẹ̀ ọmọ rọ ni ó mú ẹsẹ̀ rẹ̀ dà torí pé ńgbà tí wọ́n ń gbé gorí òkè gíga tí wọ́n ń gbé ọmọ gorí òkè gégélé. ìyá mọ̀wé ọgbọ́n àti làákàyè ìwọ̀nba àtẹnukú tọ́lọ̀ ń fún tí yé máa ń lò láti gòkè láti sọ. àwọn ọmọ eléyìí níbi òlòdì tó wọn fi wá jẹ pọgbọgbọn ẹyà rẹ tó ní òfin máa tẹ tó ní òfin mẹsẹ gbé tí òfin ní ti pẹsẹ yẹ. ànábì ní tẹ́ ẹ bá wo àwọn ọmọ ewúrẹ́ tí fi sáyé ewúrẹ́ rí inú wọn tí ó yàrá nígbà wọn bì kó sí ṣùgbọ́n ìyá ni wọ́n padà sọ wọn dàrọ ìyá ni wọ́n padà sọ wọn dẹni tó dá lẹ́sẹ̀ nítorí pé gbogbo ntagbára ọmọ oníká ni ka máa mú wọn ṣe nígbà tó ti jẹ́ pé àwọn àgùntàn àti ewúrẹ́ náà ìṣèkarambà ni wọ́n pọ̀ òun ò ní máa wọ́n tóbi tí yóò ń gbé yín agbára òun ò ní tì lè ka oníwọ̀n sí wọn gẹ́lẹ́ wọn gẹ́lẹ́ tẹ̀lé lẹ́yìn ni tí ó fi di pẹ́sẹ̀ dá bẹ́ẹ̀ náà làwọn ọmọ táwọn èèyàn bí ṣé inú tí ó dùn kọ́ ọmọ ẹjẹ́ mùsùlùmí ni láìláì kékeré yóò pé àpadà sí ibú nìyẹn ok èèyàn láti ẹjọ́ ń bí díà bí kákítọ̀ rí pálí yẹn ń ṣe èèyàn ń ṣe tìjàníyà èèyàn ń ṣe kàdíríyà èèyàn ń ṣe nàkṣàbẹ̀ndíyà èèyàn ń ṣe ṣàdílíyà àbí bàdàwíyà àbí bẹ̀rẹ̀làwíyà àbí yòówù nínú àwọn yíyá yáyá yẹn ló <laughs> ń ṣe ọwọ́ àríkọ́ ọmọ ní súnà lòun ṣe à wọ́n fẹ́ bá tọmọ ń jẹ wọ́n fẹ́ bá tọmọ ń jẹ pé kí ni súnà kí ló ti fẹ́ sí kí ni wọ́n fi súnà à àwọn sèpè fún gbígbóná ẹ rí i pé máa ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tọ́lá wọn bá ti fi mànà tó ti gba súnà ẹ rí i pé àwọn bàbá yẹn wọ́n ti dẹ́dẹ́ rẹ̀ wọ́n ti máa wò ìjọ tí mú ọkọ̀ làwọn tó bá so obìnrin ní ìjọba bá mọ́kọ wa ọgbà fọlọ sátì lọ mú àwọn ṣòkòtò péńpé wa ó ṣòkòtò péńpé àwọn ti gbà pa àlùsùn náà nù wọ́n ti gbà pé àwọn míín ní sá àlùsùn náà tí wọ́n ń péńpé láìsí ṣòkòtò wọn àbí ẹ̀kọ́ àwọn alákòóbá ti sálámù tí wọ́n ń bó kọ sún náà jẹ́ bí àwọn tí wọ́n lọ rẹ́rìn tí wọ́n fi ìyàwó lẹ̀ fóṣù mẹ́rin àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n àrùkọ àlùsùn náà lọ́nà àwọn àwọn àwọn ọ̀fẹ́ ọ̀fun bá alùsùn náà rí kan láíláí bọ́ọ̀ bá ti nífẹ̀ẹ́ Tìjàníyà ibi tó ọmọ gbé mu bọ́ọ̀ bá ti nífẹ̀ẹ́ Kádìríyà ibi tó ọmọ ẹ̀rú báwọn òbí ṣe máa ń lapa lára ọmọ lọmọ náà bá di pé à nígbà tí dáàdi mi ò ti fẹ́ tí mọ́mí mi ò ti fẹ́ ah, ti dáàdi mi àti mọ́mí máa fẹ́ ẹni máa fẹ́ o torí pé ńgbà máa lọ́kọ tí ìlú òbí máa àti ìpele ẹ wo bí àwọn bàbá àti ìyá bí wọ́n ti ṣe ń lápá gidi lára ọmọ ọmọ onímọ̀ ti ń ṣe mọ́ wọ́n da gbogbo ẹ̀rú ma lọ́ọ̀lù ẹni tó ti fẹ́ràn tí wọ́n pe tí wọ́n bá ti jọ wọ́n fẹ́ léyìí báyìí àfikọ́ rò di ìran tó kó darí wọn ní wọ́n bá di pé tọ ẹjọ́ bọ̀dẹ̀ mọ́ wàá mọ́ wáyé dáàdì mi láwọn ọ̀fẹ́ tò ní ọ̀gá di pé eŋti bàbá rẹ̀ fẹ́kọ́ jẹun iná ni ọ̀padà wàá máa ṣe ìdí inú tọ́pọ̀lọpọ̀ ọmọ fi di nǹkan àánú nílé ọkọ sẹ́yìnmọ̀ pé bọ́pẹ́ bọ́yá ẹ̀sìn ọkọ níyàwó padà sí tọkọ bá jẹ́ páàbù tíyàwó bá ti mọ arógùn sá ńgbọ̀ báyà ọlọ́ọ̀dì kí ni olóòdì ẹni tí ń sáàgùn ah, ẹni tá à ń bá gbé ẹni tá à ń bá gbé là á tọkọ bá sì jẹ́ àlùsùnà jẹ́ ọ̀kan ní àwọn òun náà padà di pé ń sin jẹnu súnà torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn bàbá àwọn màmá àwọn ló lápá lára ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi ya kèfèrí ẹ̀rí tọmọ káfíìrì kan tó bá lóun fẹ́ ṣe Islam sẹ́wọ̀n káwọn tẹ̀wọ́ gbà ní àgbà tọwọ́ tẹsẹ̀ tó bá ti wá ń ṣe Islam yìí kí ni ọ̀sẹ̀lẹ̀ àwọn òbí rẹ̀ wọ́n mọ̀ lè ka ni wọ́n mọ̀ lè ka tó bá bá sọ́lẹ́rọ̀ tí wọ́n gbọ́ wàlẹ́ lómi wọ́n lè rán abánipààyàn wọ́n lè rán sí pé kí wọ́n padà nù àwọn ò lè mọ wóoru rẹ̀ káwọn wà láyé la ilaha illallah ìyẹn ní kí ọba gbà kún mọ ọyọ kọ gbà kún lò báwọn bàbá àti ìyá ṣe máa yí ìyẹn padà nù tó ìwọ náà jẹ ẹni tí ó yí ọmọ rẹ padà sí dáadáa má ṣe jẹ sábàbí orí ibú fọmọ orí Islam lọ́nà wọn bá dá kálukú sí pé yóò ṣe. èyí ti rí tóbi jẹ pé ẹ wà máa bẹnu islam mùsùlùmí la mẹyìn náà sí islam kí ẹ bá wà lá bí ẹ ńgbà tẹ wá bí inú ẹ ńkọ́ sẹwọn kẹyìn lẹ bí wa ọmọ ẹ jẹ ebe bí wa àtúnṣe máa kò lè má tí sì máa yẹ bá ń àṣírí kò gbọdọ̀ wọ ní táwọn èèwọ̀ ẹ̀yin ife pàwọn alábì irú ilé ọlá ńlá tó máa ń gbé ẹ̀yin sì ń gbélé àlàpà ẹ̀yin ife pàwọn alábì ilé táwọn ọ̀bá rí gbé kò yẹ kí wọ́n gbé rẹ̀ ẹ gba gbogbo eléyìí pé àwọn máa lè dáa ju yín lọ nípa ilé ayé àmọ́ àti wàá gbọ́kọ́ dáa ju yín lọ nípa ẹ̀sìn ibi tí wàhálà àwọn Yorùbá pọ̀ sí nu tọ́lọ́ bá tí wọ́n ń gbẹ́sìn yìí wọ́n ti wá máa sọ lóko wọ́n ti máa sọ lóko wọ́n ti máa bà lóko jẹ́ onímọ̀ ti lọ gba wèrè mẹ́sìn ẹgbọ́n nǹkan kọjọ́ra wèrè ẹ̀sìn ọjọ́ra wọn kọjọ́ra wọn wọ́n máa gba wèrè mọ́di orí àmọ́ wèrè mẹ́sìn kò lè ṣe é ṣe so wọ́n fẹ́ sabotage ẹ̀ so that àwọn èèyàn fi jìnnà sí wọ́n wà ló ti gba wèrè mẹ́sìn ọmọ ti dá alákatakítí kí ni ọmọ ń sin lọ́nà ọ̀dọ̀ alákatakítí so wọ́n fẹ́ fi lé oúnjẹ ẹ̀sìn yẹn ló fi jẹ́ pé ẹja jòbìrì fáwọn ọmọ wa àwọn kòbìrì tẹ́rì yẹn ọ̀nbẹ nínú wọn ẹni tó ṣe pé kódà kò mọ̀ pé nǹkan kan jẹ́ Islam ní abẹ́ sẹ́mọ̀tà wa yìí àwọn èèyàn sì wà tó wọn mọ̀ pé nǹkan kan jẹ́ Islam wọ́n gbé ọmọ kan lọ síbi kan lẹ́kìtì state lọ́mọ yunifásitì kan bì wọ́n gbé lọ sẹ́kìtì state lẹ́sìn náà ni ah, ó ròyìn tó ju òrì lágbọ́n abúlé kò kan tá a gbé lọ ó ní báyọ̀ wọn gbọ́npa islam rí báyọ̀ wọn rí islam rí wọ́n wá pélé lórí ni pétímú tí máa ṣe sọ̀lá àti pé wò tún lélẹ̀ ó ní wàhálà oṣù fẹ́ẹ́ sáku mbẹ́ àà nítòsí ń bì àjẹpísẹ́ ńlá ń bẹ́ wájú àjẹmá ó ní ó débi wípé wọ́n sì lọ wọ́n lọ kọ́ bàbá onílé tó ń gbé nínú títí tó fi rí pé àfikún òun lé òun kò ń lé òun pé ẹ̀sìn à ń tẹ̀ à ń forí kalẹ̀ yìí fún ta ni kìí ṣe gbogbo nǹkan kan wájú fa kìí ṣe tẹ kìí ṣe forí kalẹ̀ gbogbo wọn wà pẹ̀lú òun lórí ó fi sú òun wọn ni kò sí mọ́sálásí kò sí mùsùlùmí bẹ́ẹ̀ ó ní wàhálà kò sí. tọ irú àwọn eléyìí wọn bí káta ká pè wọn sẹ́sìn islam ni káwọn ṣe tí sọtà máa ń lọ ilẹ̀ yíbò à ń lọ kíní ká àwọn kàlàbà àwọn ológogoro wọn yẹn tí ẹ bá ti ń lọ sáwọn ìlú wọn la ilaha illallah ó rí nǹkan yà lẹ́nu kódà kódà lọ́ba yẹ ní àwọn ọmọ tó lọ sí NYSC táàrí mùsùlùmí mélòó nù wọn gbogbo ònú mi tí kiri rẹ̀ látòkè délé òní rí àmì Islam ò ní rí mùsùlùmí kan so ọ̀pọ̀lọpọ̀ nù wọn gbọ́n pa Islam wọn ò mọ̀ nípa rẹ̀ ni àti wàá sọ pé gbogbo wọn fúnlẹ̀ mọ́ wọn lẹ́yìn oṣù mẹ́rin ẹ̀jà wọn lógun ẹ máa dẹdẹ wọn gbogbo bí tẹ bá mọ̀ pé wọ́n máa gbà lọ́nà níkà tí máa wọn sọ pé òun fẹ́ gbọ́ nípa islam òun ọmọ nípa islam ọlọ́run àwọn sọ́kà nàbí muhammed sallallahu alayhi wa sallam ike wa in ahadun minal mushrikin istajara ayọ̀ àmọ́ tí ọ̀kan nínú àwọn ọ̀sẹ̀ bọ́ tèmi ọlọ́run ọba ti pọ́n láṣẹ kíkọ ọjà lógún tí mo sì ti ṣe lẹ́tọ̀ọ́ fún ọ pé kẹ́ ẹ pa wọn tí mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín pé kẹ́ ẹ gbá dúkìá wọn lọ́wọ́ wọn tọ́ka nínú wọn ìsìtàjáraka ayé ìsìtàmánaka ọtọrọ òfiniláyà balẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọtọrọ ààbò lọ́dọ̀ rẹ̀ wípé òun ń tọrọ kó o fi òun láyà balẹ̀ pé pípa tọ́lọ̀ ní ká ẹ máa pa wọn ò ní pọ̀ wọn mímúdè tọ́lọ̀ ní ká ẹ máa wọn dè ẹ ní mòǹdè ní tóun fẹ́ ṣe ni pé òun fẹ́ wá sọ́dọ̀ wa nabi Muhammad sallallahu alayhi wa sallam sábà pé ọlọ́run ti lẹ́yìn oṣù mẹ́rin kíkálukú wọn bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ kíkálukú wọn jìnnà sáwọn mùsùlùmí òun á sọ wípé ìrànlọ́wọ́ tó ń fẹ́ o ní pé kí wà nábì sallallahu alayhi wa sallam kó o pèsè ààbò fún kó o fún láyà balẹ̀ láti lè wá bọ́ ọ ẹ̀wọ̀n kọ́lọ̀ ti lẹ́yìn oṣù mẹ́rin kọ̀ sáyè mọ́ òun á nítorí pé òun fẹ́ wá gbọ́rọ̀ lọ òun fẹ́ wá gbọ́ kuraani tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún ọ òun fẹ́ wá mọ̀ nípa Islam tọ́lọ̀ ń fi ràn tọ́lọ̀ ń sọ pé wa in ahadun minal mushrikina istajarak tọ́ka nínú àwọn ọ̀sẹ́bọ tá a ní kẹ́ fúnlẹ̀ mẹ́kẹ́ bẹ̀rẹ̀ sí nípa lẹ́yìn oṣù mẹ́rin bá tọrọ lọ́dọ̀ rẹ lẹ́yìn oṣù mẹ́rin oṣù mẹ́rin ti lọ wá tọrọ lọ́dọ̀ rẹ pípé òun fẹ́ kó fún ní security kó fún láyà balẹ̀ pípé nǹkan kan ò ní sí òun fẹ́ wádọ̀ rẹ láti wá gbọ́ nípa ẹ̀sìn Islam ọlọ́nìfẹ́ ẹ̀jẹ̀ ẹ̀sìn láyà balẹ̀ subhanallah torí ẹ̀ la sọ pé àwọn òfin ṣẹ̀rí àtẹ̀rí yẹn òfin tọ́fẹ̀ tó gbòòrò ni ọlọ́run tó máa ń ṣàyọ kúrò sọ pé gbogbo wọn lọ́lọ́ ní ká máa pa ọlọ́run tó wá ní a ṣe àyọkúrò ẹni tí ó fẹ́ wá bá yín láti gbọ́ nípa ẹ̀sìn Islam torí pé àgbàlérò tẹ́lẹ̀ náà kì í ṣe pé ẹ̀sìn mùjẹmùjẹ ní Islam rárá ṣùgbọ́n tí àgbàlérò náà ni pé nígbà tá a bá fún lọ́mọ wọn nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní dá wọn lógun àwọn ẹni tí ó ronú gba Islam yóò gba Islam. ìdí ni tọ́lọ̀ tó fi fààyè yìí lẹ̀ o ètò sọ pé ẹ dákun ẹ fún mi ní ẹ fún mi ní ẹni tí ó mú dá mi lójú pé ẹ ní pa ẹ ní mú mi dè ẹni tí mò kàn fẹ́ ni kẹ́jẹ́ ń lè dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kí n tiẹ̀ gbọ́ ní tọ́lọ̀ ń ẹ fún mi láǹfààní àti dọ́dọ̀ rẹ̀ láti gbọ́ nípa alukur'an ọlọ́nìfà ẹ̀jẹ̀rì ẹ fi láyà balẹ̀ hatta yasma' kalam Allah títí tí o fi gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wa títí tí o fi gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wa tọ́ sàmàgbẹ́jọ́ ń fẹ́ wá sí onípò ń fẹ́ wá gbọ́rọ̀ ọlọ́wọ́ bá wa adẹ́pẹ́ filẹ̀ ẹ̀jẹ̀ kọ́ wa gbọ́ kí wọ́n lọ́rọ̀ ọlọ́dọ̀ fẹ́ gbọ́ wọn bí ọlọ́ọ̀rì pé kí lọ́rọ̀ lọ wọn náà ní kí ni alukur'an ọ̀rọ̀ náà ní kí ni alukur'an ilé ìta anabi ọkọ àti létí anabi ó sì tún sàlàyé ẹ̀sìn ọlọ́run fún eléyìí tó ṣe pé pẹ̀lú rẹ̀ kò lè ní àwíjàre kan mọ́ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alukiyama sẹ́ẹ̀rì kẹsẹ̀ láyé ẹ̀sìn islam ó pàtàkì o kẹsì jẹ́ kí kálukọ́ gbọ́ pàtàkì púpọ̀ nítorí wípé ẹnìkan ò ní wọ lẹ́njọ́ gbẹ̀ndà kìyàmà àyàfi nínú àwọn kẹfìrí hùn àyàfi ẹni tó bá ti gbọ́ nípa Islam tọkọ̀ láti ṣe àwọn yòókù tí ọ̀gbọ́n pa rẹ̀ rárá ọlọ́wọ́n bó ṣèdánwò fún wọn ni yọ ran ìránṣẹ́ kan sí wọn jọ gbẹ̀ndà kìyàmà yóò pè wọn wá sídìí ẹ̀sìn Islam ẹni tó bá gbọ́ tó gbà lọ́jọ́ náà. àwọn ni wọ́n wà lìjànà ẹnitọ́ àwọn ni wọ́n náà torí Allahu ma ti ṣe tẹlẹ náà tó bá yẹ kí Islam àìmọye tẹ́bí wọ́n gbọ́n pa rẹ̀ náà ní ìṣẹ̀ṣẹ̀ wọ́n gbà rẹ̀ bá ti mú nọ́mbà tí bá bá ni torí di eléyìí ẹ fi láyà títí tí ó fi lọ ìyá àyà yìí ọjọ́ ẹ̀rí kan nínú àwọn ẹ̀rí eléyìí tá a máa lò láti sọ pé innallaha innallaha rabbana yatakallam dájúdájú ọlọ́run olúwa ẹlẹ́dàá wa sọ̀rọ̀sọ̀rọ̀ ni tọ́ba bí ọ́n léèrè hal yatakallamu rabbuna ǹjẹ́ olúwa ẹlẹ́dàá máa sọ̀rọ̀ bí bọ́ọ̀lù ẹ̀sìn dáhùn lóhùn naam rabbuna yatakallamu bikalamin. يليق بجلاله وبعظيم سلطانه olùwẹ̀ ẹlẹ́dàá wa sọ̀rọ̀sọ̀rọ̀ ni o a máa sọ̀rọ̀ eléyìí tó dọ́gba pẹ̀lú gbígbọ̀ngbọ̀n rẹ̀ àti títóbi rẹ̀ ó sì máa ń sọ̀rọ̀ mata sha'a wa kayfa sha'a ní ìgbà tó bá fẹ́ àti bó bá ti ṣe fẹ́ táwa lè gbọ́rọ̀ ọlọ́run àbá lè gbọ́ ọ́ wọ́n ń bí yín nìyí tá a lè gbọ́ ọ̀rọ̀ náà àbá a lè gbọ́ a lè gbọ́ a lè gbọ́ àbá a lè gbọ́ a lè gbọ́ torí pé tá a bá lè gbọ́ kì ti jọ́rọ̀ tá a bá lè gbọ́ kì ti jọ́rọ̀ wa kallama Allahu Musa taklima nàbì Musa sọ̀rọ̀ ní pàápàá àbánisọ̀rọ̀ ní pàápàá àbánisọ̀rọ̀. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة ìgbà tí olúwa ẹlẹ́dàá rẹ̀ tó sọ fún àwọn mẹ̀láìkà tí ìbá ṣe pé wọ́n ń gbọ́rọ̀ ọlọ́ gáà ní tùmọ̀ pọ́nà sọ fún àwọn mẹ̀láìkà pé màá fi àrólé kan sókè pẹ̀ tí wọn ìbá gbọ́rọ̀ ọlọ́ kí ló máa mẹ̀láìkà máa dáhùn wípé ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima'a wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak ó fi sókè pẹ̀ ẹni tí wọn máa ṣe bàjẹ́ lókè pẹ̀ àwọn tí wọn máa tàjẹ̀ sílẹ̀ tó bá yẹ pé kó lè máa sìn kó lè máa ṣàfọmọ́ fún ọ ni ṣé tiwa ń fún ọ à ń gbé orúkọ ga ọ̀rẹ́ inni a'lamu ma máa ń tẹ́ tí mo bá kí wọ́n tún mọ torí rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ a máa mú òhun jáde téèyàn á máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó sì ṣe kọ́lẹ̀ pẹ̀lú àwọn alphabet àjẹpé kìí sí ọ̀rọ̀ ìkùnsínú kìí sí ọ̀rọ̀ àsọsínú torí tó ń bá ń kùn àbọ̀ ń sọ̀rọ̀ sínú lọ́sẹ̀ni tí ó gbọ́ níbi tó ní ń sọ àwọn ẹ̀kọ́ wọn ni kò lè yí ọ àkọ́ra ah, mẹ́yẹ mi o torí eléyìí sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn làkàì abẹ́nìkan ní ìsìn ọkọ̀ wọlé ni ní máa ń wò yẹn rán ọ̀rọ̀ ẹ̀ dáhùn sálámà ni àwọn àgbọ̀ sálámà ni mọ̀ sá sínú ni àjẹpá wa náà dánú adáhùn rẹ̀ sínú torí pé ọ sọ̀rọ̀ tá a bá ti gbọ́rọ̀ séyẹ sọ̀rọ̀ kò sọ̀rọ̀ torí ọ̀rọ̀ ọlọ́run ọba tiwa a máa mú ohun jáde àwọn òye ó sì jẹ́ háràfi tó ṣeé ṣe kí ni tó ṣe kọ sílẹ̀ àpèjúwe ọ̀rọ̀ Ọlọ́run ilà alukur'an ṣé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run alà alukur'an rárá o ọ̀dà tábà fi ìjìlá kún rárá o tábà fi tòrátà kún rárá o az-Zabur sọfọfọ Ibrahim sọfọfọ Musa ọ̀rọ̀ Ọlọ́run ọbọ tẹbẹ o nítorí pé Ọlọ́run ní tọ́wá kó gbogbo àwọn omi òkun tọ́wà láyé pátá porongodo tá a tún wá dáhùn òkun ńlá méje míì tí gbogbo wọn bá jẹ́ tàdá tí gbogbo ogi ilé ayé táwọn wá jẹ́ àlùkálàmì tá a fẹ́ lò láti fi kọ́ ọ̀rọ̀ ọlọ́run gbogbo tàdá àwọn yóò tán gbogbo àlùkálàmì yóò kán dànù láì jẹ́ pé tí kọ̀ kankan nínú ti sì ọ̀rọ̀ náà. sọ̀tòrí ẹ̀ ọlọ́run ọba wa sọ̀rọ̀sọ̀rọ̀ ni ìròyìn pípé ìlọ̀rọ̀ sísọ ìròyìn àìpé ìní pé kì í sọ̀rọ̀ ẹni á ah, làgbàdàdà. níbi tó dáa ka kọ́dà kìí sọ̀rọ̀ ọ̀dà ni àbúburú so wọ́n ní ibi tó dáa dé kìí sọ̀rọ̀ ẹ pé ibi tó kù sí ẹ wá ní ibi tó dáa dé kìí sọ̀rọ̀ ṣé kìí sọ̀rọ̀ nítorí pé ìmọ̀ pọ̀ ni àbí kọ̀kọ̀ lọ́rọ̀ sọ kìí rọ̀rọ̀ sọ ọ̀rọ̀ àbúburú ẹni ha tọ̀ torí ẹ̀ ni ọ̀yẹ̀wò sọ yíyọ àbí ọyọ ńgbà tó ń sọ̀rọ̀ sáà tí sọ ètò dání ọmọ sọ àmọ́ báwo wà lọ́lọ́run ẹlẹ́dàá wa sọ pé ni allah làákín allah yìí báyìí kìí sọ̀rọ̀ sọ́dà tó máa sọ pé ọlọ́run yìí sọrọ sọ́dà kìí ṣe ń tọ́da torí ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́lọ́run ọba tiwa torí a fi rin pé ni kú ẹgbàá àwọn so tí àti mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́wọ́ bá wa ọ̀rọ̀ nínú àwọn ìròyìn ọlọ ìròyìn ojú ojú face nínú ìròyìn ọlọ ọwọ́ nínú ìròyìn ọlọ kullu shay'in halikun illa wajha gbogbo nǹkan náà parí àfojì ọlọ. وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء àwọn yahudi wọn ní dídè lọ́wọ́ ọlọ́run bá wa ó dé pọ̀ ní ahun lédè kúkúrú ahun lọ́lọ́ lẹ́nu ọlọ́ àwọn aláìlẹ́kọ̀ọ́ ọlọ́ni ọwọ́ wọn ò ní ọ̀kàǹkó ọwọ́ wọn ní ọ̀kàǹkó ọwọ́ ọ̀tọ̀ náà ti bá ilẹ̀ ní méjèèjì wá ó máa ń ná bó bá ti ṣe fẹ́ ẹ ṣàkíyèsí o gbèsè kó máa ń náwó bó bá ṣe fẹ́ o ó máa ń ná bó bá ṣe fẹ́ gbogbo nǹkan lọ́nà máa ara rẹ̀ náà kó ní kíni ọlọ́wọ́ méjèèjì ọ̀dà ọlọ́ni ọlọ́run bínú sí ìyẹn ni tọ́ba máa má pààyàn ẹni tọ́ba máa má àbí wọ́n ti àlẹ́ ọlọ́wọ́ bó bínú sí wọ́n ti àlẹ́ yìí ọmọ ìyàwó jìnnà ọwọ́ abẹ́ fún wa tọ́ba ní ọlọ́run bínú sí yàn ọlọ́run ń sọ̀rọ̀ àti ọlọ́run lọ́wọ́ méjì àti ọlọ́run ní àti ọlọ́run ẹ̀rí tẹ́bá kó ojú ẹ̀yinjú ọwọ́ tẹ̀fisẹ́gbẹ̀kan tẹ́wá fi ọ̀rọ̀ sísọ àti ìbínú tẹ̀fisẹ́gbẹ̀kan ẹ̀rí pé ọwọ́ ojú àti ẹ̀yinjú àwọn eléyìí wọ́n ń pè wọ́n ní sifatun dhatiya sifatun dhatiya àwọn ìròyìn tó ní í ṣe pẹ̀lú pàápàá ọlọ́ tí kì í ya ọlọ́wọ́ bá nígbà kan gbogbo ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú ọ̀rẹ́ méjèèjì gbogbo ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú ojú rẹ̀ gbogbo ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú ẹ̀yìn ojú rẹ̀ ṣùgbọ́n tí a bá wo ọ̀rọ̀ ọlọ́ ìbínú ọlọ́ àwọn eléyìí à ń pè wọn ní sifatun fi'liyya sifaatun fi'liya àwọn ìròyìn ní tó ní í ṣe pẹ̀lú sẹ́ àwọn tí wọn yóò máa bẹ pẹ̀lú ọlọ́run nígbà tó bá wù ọlọ́run pé kí ròyìn yìí kó wọn lò àbí òye wa nígbà tó bá wù pé kó sọ̀rọ̀ ni ó sọ̀rọ̀ yóò sì sọ̀rọ̀ bó bá ṣe fẹ́ gbàtó bá wù wọn bínú ló bínú yóò sì bínú bó bá ṣe fẹ́ àbí òní ọlọ́run ní jẹ́ pé ńgbà kan wà kò sí ọwọ́ rẹ̀ méjèèjì pẹ̀lú ẹ̀ mo rò pé wa kò ní jẹ́ pọ́ wà kò sí ẹyin ju rẹ̀ pẹ̀lú ẹ̀ méjèèjì bákan náà kò ní jẹ́ pọ́ wà ńgbà kan kò sí fèsì rẹ̀ pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa eléyà ń pè ní sifatun dhatiyya eléyà ń pè ní sifatun fi'liyya ìyàtọ̀ wọn ni pé eléyìí dáìmá eléyìí dáìmá eléyìí kuma dáìmatun lazima eléyìí gbogbo gbà ń bẹ pẹ̀lú ọ̀nà صفات فعلية اختيارية اختيارية ọlọ́run máa ń ṣòwò bàtà bá fẹ́ bá ṣe fẹ́ ok wọ́n ní ọlọ́run lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run lójú ó ní ayinjú ọlọ́run sì ń sọ̀rọ̀ ẹ fi láyà balẹ̀ títí tí ó fi gbọ́rọ̀ lọ ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ ni ọlọ́run á sì máa bínú wọ́n ti wá rò lọ́wọ́ ní òkè òkè tí wọ́n sọ pé ọlọ́wọ́ bá ó ní fèèsì ó sì ní ẹyinjú àbí ẹ̀kọ́ ni ó sì lọ́wọ́ òkè ó lákìlì kápó nímú náà nà eh, ó ẹ̀ǹdẹ̀ ó lákìlì kápó lágbọ̀n nà ó òkè ó yẹ kó létí nà ó ó yẹ ká léyìn nà ó ó yẹ ká kó lórí nà ah, ó gbóòní wọn sì wá pọ̀ lórí rẹ̀ nà ó. <laughs> tó o bá ti rò bá o ti ṣàṣìṣe torí kọ́lọ̀ laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí nǹkan kan tó dàbí Ọlọ́run kò sí nǹkan kan tó dàbí Ọlọ́run ok tí o bá sí nǹkan kan tó dàbí Ọlọ́run àwọn kan wá ní ajẹ́ pé kò lójú ajẹ́ pé kò lẹ́yinjú ajẹ́ pé kò lọ́wọ́ torí laysa kamithlihi shay'un á ní rárá olódò lẹ́yìn lọ torí pé ọ̀nà lọ́sọ̀ pé lẹ́sẹ̀ kàmítìlì ìṣáyé nínú àyà kan lọ́sì ni wa huwa as-sami'ul basir gbọ́rọ̀ gbọ́ olùgbọ́ni olùrísì tún ni. ajẹ́pẹ́ gbígbọ́ rẹ̀ kò dàbí ti nǹkankan rírí rẹ̀ kò dàbí ti nǹkankan ajẹ́pẹ́ ojú rẹ̀ kò dàbí ti nǹkankan ẹyin ojú rẹ̀ kò dàbí ti nǹkankan ọ̀rọ̀ rẹ̀ ti sọ kò dàbí ti nǹkankan ìbínú rẹ̀ kò dàbí tẹlómìn ọwọ́ rẹ̀ kọ̀dà bíi tẹlomi laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir orúkọ papọ̀ kò túmọ̀ sí kí pàápọ̀ jẹ́ nǹkan kan náà. kí ẹ bá ti sọ pé èèyàn lọ́wọ́ erin lọ́wọ́ èkúté lọ́wọ́ ṣé ọwọ́ ọ̀pá gbogbo tí kálukú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nípọ̀. ọwọ́ tèmi wọ́n dàbí tèmi abẹ́rẹ́ nígbà mọ́ pé ọwọ́ rẹ bí ọwọ́ ẹni àà ah, ah, ó sì ń bomi kó ló sì wá lè fọwọ́ tèmi wé tèmi ọwọ́ mi wó bí mú àà ah, báwo ọkọ̀ dáadáa lè kó bà sí à mi dáìsí rí ẹsẹ̀ wa méjèèjì àti tara méjèèjì lọ.

wọ́n ní eléyìn erin eyín erin báwo ni àbẹ́yìn mi gàǹtẹ́rì wọ́n rẹ ni bíi tẹ́rì ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹnu wo ni ọ̀rọ̀ àgbà ó túmọ̀ sí pé orúkọ papọ̀ pàápàá ọ̀jọ̀ra bẹ́ẹ̀ náà ni wọ́n ní ọwọ́ rẹ bí ọwọ́ èkúté o ọwọ́ èkúté wa ọwọ́ mi lásán sí ọ̀pọ̀ èkúté bíi mẹ́fà bíi mẹ́wàá bíi wá lọ́wọ́ rẹ bí ọwọ́ èkúté o. so ó túmọ̀ sí pé orúkọ papọ̀ kò pé kí pàápàá nǹkan kọ́ kọ́ papọ̀ ọba ń ọba ń bínú wọn <laughs> lọ bá ń bínú wọn wá tún ní ìbáàdì rẹ bàbá tí ń mbinu ọ̀nà géètì náà bínú ẹ̀rí ò ti gbé gbogbo ẹ̀ so èèyàn sẹ́yìn bá kátó akọ́lọ̀ ń bínú tí wọ́n rò pé bí ìbínú tèèyàn náà ni ó jẹ rárá o èèyàn sẹ́yìn ẹnu torí tó bá bínú ní àwọn nǹkan tó lérò ló ń lè ṣe àwọn tó lérò ló ń lè ṣe kódà tó ń pé ibi tó ti tá a bá pààkì rẹ̀ ńlẹ̀ sínú ọkùnrin àìsí ṣe kókókó bínú kú o ó túmọ̀ sí pé bó bá jẹ́ pé yàn sí yàn inú báwo wá lọ́lọ́ sí yàn ọmọ alùpùpù bá ti wá dé ọlọ́run ló yan ara rẹ̀ bàjẹ́ ah, àsọ́lọ́ náà máa bínú ah, àsọ́lọ́ máa fi ẹ máa ṣe ah, máa àmọ́ ti dàbí èèyàn nù àà lẹ́yìn sá kẹ́mẹ́tìlẹ́hìn nítorí ròyìn ara rẹ̀ ọjọ́ tí èèyàn ní.

wọn mọ bẹyàn pé àwọn ní lọ wọn wà á dìplọ àwọn àwọn àfa pé ara wọn ṣe kí ni wọn bá wọn sókè kúránì ẹ sì bí wọn gbé ni torí di hausa nìyẹn di nìyẹn wọn sókè rẹ ẹnìkan wà lókè ṣé àtẹsọ kẹrìndẹ kásá wọn gbé sókè ọ wà lókè ẹ̀yìn wọn bá sọ̀ kalẹ̀ ẹ̀ka láti bẹ̀rẹ̀ dópin wọn yóò jókòó yóò máa wò wọn yóò máa fẹsẹ̀ gbára máa yóò máa wò ẹ sá máa bá sẹ́ǹsì ẹ sá bá sẹ́ǹsì ok ẹ̀yin ti gbé kọ́ńtrákìtì fún wa ẹ̀yin ẹ̀ ṣe ibẹ̀ náà fúnra ẹ̀ tẹ́yìn bá ń hún yàn èékán náà yàn ló dùn ọ́ ọ̀tọ̀ ọlọ́ ni wọ́n ni wọ́n èso ọ̀tọ̀ ọlọ́ fatia lásán náà ọmọ kéke fatia yẹn ìwọ ọlọ́ wo fatia tó mọ kéé ṣe nǹkan báyìí fún ọlọ́run bó sì gbọ́ gbà ọ̀rọ̀ ọlọ́run bẹ láàrin wa inú wo dùn ẹlòmíì téèyàn lásán bá kọ lẹ́tà sí yóò sì máa gbé bí ọmọ tuntun yóò máa gbé gẹ́gẹ́ yóò máa gbé gẹ́gẹ́ péèké irọ́ lásán pépà bastard ọ̀rọ̀ ọ̀tọ̀lọ́run wa ń bẹ lọ́dọ̀ wa àkákùn ẹlòmíì nu wa ó lòun ká alukurani kù kílódé ó lè tó tó bá ti gbé alukurani jọjúmọ́ ó kó kíìsì rẹ̀ kíìsì bá ọwọ́ ń kíìsì kíni àníwájú kò kí nǹkan ọwọ́ ń kíìsì ẹlòmíì ò dira ara alibarika alibarika ẹni kíni ẹni kíni aláìmọ̀kan máa ké máa kà torí kíké àti kíkà rẹ̀ ìjọsìn kíké àti kíkà rẹ̀ ìjọsìn torí ẹ ẹ ti ká gbìyànjú láti máa ké alukur'an wọn bẹ nínú nǹkan tó dáa fún ma abilẹ̀ ọ̀hún ma mẹ́rin tọ́ba ti gbọ́rọ̀ náà ẹ wá sìn débi tí ọkàn rẹ̀ ó ti balẹ̀ ẹ gbọ́dọ̀ fi kankan sí o títí tí ìpadà sílùú rẹ̀ lálàáfíà títí ìpadà síbi tó ti wá lálàáfíà sẹ́wọ̀n pé ogun ti wà láàrin àwọn àtàwọn àmọ́ n tó fàtà àfi fòun lẹ́ni ìsìn kó ló ń bọ̀ wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ní ẹjọ́ wá gbọ́ ẹ sì sìn débi tọ́kàn rẹ̀ ó ti balẹ̀ kí ló dé tọ́lọ̀ ọba ti fi tọ́lọ̀ fi gbà kíkẹ́ jẹ́ kí wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run má fi nǹkan sí wọn dhalika bi annahum qawmun la ya'lamun ẹsẹ̀ ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí pé àwọn ọ̀ma ni wọn ò mọ̀ nǹkan kan nípa ẹ̀sìn Islam wọn ò mọ̀ nǹkan kan nípa ntọ́lọ́n fi rán Nabi Muhammad sallallahu alayhi wa sallam ńlọ́fà láàfin ní kẹ́ẹ́ fi sílẹ̀ nítorí kó lè ba àlàǹfààní àti wàá ma ẹ̀ǹtí ọ̀ma. ẹ̀ ní ìsibí tí ẹni tó jẹ́ tí ò jẹ́ mùsùlùmí wọn wá ní ẹ̀dá kù wọn fẹ́ gbà ọ̀dà lọ́dọ̀ yìí kó wọn fẹ́ wá mọ́ṣáláṣí láti wá gbọ́rọ̀ lọ marhaba má bọ̀ táwọn kan bá gbọ́rọ̀ lọ kọ́ máa bọ̀ marhaban bi ẹ máa wulẹ̀ ẹ máa rọra ẹ wá gbọ́rọ̀ lọ kò sí wàhálà mẹ́ẹ̀ yìí ṣe pé kẹ́ wá kó ẹni tí èsè mùsùlùmí wọnú mọ́ṣáláṣí kẹlẹ́ ń ṣe ìyàwó pé sọ́ọ̀sì kí wọ́n wá débẹ̀ ọlọ́mọdé pọ̀ ká tí tọ́ nítorí di eléyìí tó bá lóun lọ marhaba lànàbí wa ó máa ń gbà wọn lálejò sínú tó láwọn lọ sì ṣàlàyé ọba fún eléyìí jọba bá fi sí wọn pàápàá jùlọ tó kó n gbọ́ nípa ẹ̀sìn Islam eléyìí ó sì lọ́wọ́ tẹ́sìn Islam ó fi tàka kí ni ìsìn gbogbo ń dára bá ń sọ. nípa alukur'an nípa sunna nípa gbogbo ẹ̀ èyí tó bá lọ taba ẹni tí èsè mùsùlùmí létí lọ taba létí ẹlòmíì ni wọn lè jókòó lódodo kó ló náà fẹ́ gbọ́ ohun tí wọn sọ tó sì jẹ́ pé ẹlòmíì bẹ́ẹ̀ lọ́nà ọ̀bọ̀ sì sànù rẹ̀ tó padà di mùsùlùmí ṣùgbọ́n ìtọ́wọ́ pọ̀ jù ní pé òun fẹ́ gbọ́ ohun tí mùsùlùmí bá sọ nítorí pé àwọn wò pé nu táwọn bá gbọ́ ó ṣeéṣe káwọn padà di ẹni tí ó ṣìnà na ije pé òun mọ̀ yìí pé àsòwọn mọ̀nà ni kì í ṣe pé òun sì nà torí ẹ ẹni tó bá lò fẹ́ gbọ́rọ̀ lọ ẹ̀fọn láǹfààní rẹ̀ ọwọ́ láti ọ̀dọ̀ Mujahid ibn tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Abdullahi bin Abbas nípa tafsir ó ní ayé àyètúmọ̀ rẹ ni tí ẹnìkan bá fẹ́ wá bá wà Muhammad láti wá gbọ́ ohun ó sì tún fẹ́ gbọ́ ohun tó lọ́n sọ̀kalẹ̀ fún ọ onítàn gbọ́dọ̀ jẹni tẹ́ fi láyà balẹ̀ o ẹ ò gbọ́dọ̀ fi aburú ṣe títí dé ìgbọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ ò gbọ́dọ̀ fọwọ́ bàjẹ́ bà títí tí ó fi gbọ́rọ̀ lọ ẹ ò sì gbọ́dọ̀ ṣe aburú ṣe títí tí ó fi padà síbi tó ti wá. eléyìí náà ní tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam máa ń ṣe ó máa ń fún àwọn kèfèrí ní ìfiniláyà balẹ̀ gbogbo ẹni tó bá ti wá sọ́dọ̀ rẹ̀ tó fẹ́ mọ̀nà anabi ò ní fi aburú ṣe abẹni tó máa fi lẹ́tà rà sanabi sallallahu alaihi wasallam anabi kì í fa aburú ṣe o gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé lọ́jọ́ tí wọ́n kọ àkọọ́lẹ̀ àsọyípọ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn kẹfìrí ní al-Hudaybiyah ọ̀pọ̀lọpọ̀ lẹni tí àwọn kẹfìrí ránṣẹ́ anabi sallallahu alaihi wasallam kí wọ́n wá bá negotiate nínú wọn láti rí Urwa ọmọ Mas'ud àti Mukarriz ọmọ Hafs àti Suhail ọmọ Amr àti àwọn míì wọn yọ wọn lọkọọkan tẹ́lẹ̀ ìbá lọ tí ọ̀rọ̀ níyanjú wọn tún rẹ lómi wọn tún rẹ lómi wọn tún rẹ lómi gbogbo wọn lọ wọn bọ̀ láàrin àwọn ọ̀sẹ̀bọ tó wà Mẹ́kà àti láàrin anabi wa sallallahu alayhi wa sallam níbi tó dúró sí ní al-Hudaybiyah nínú ìtọ́nà nìkan ṣẹlẹ̀ lọ́jọ́ yìí kẹwàá wo bí islam ṣe máa ń tàkà ọ̀kan nínú wọn ló ń ṣàkíyèsí torí pé òun ti rìn sọ́tù òun jẹ sósì nílé ayé òun mọ báwo ni àwọn èèyàn ṣe máa ń ṣe sáwọn ọba wọn ní ilẹ̀ Misr báwo ni wọ́n máa ń ṣe sí àwọn ọba wọn ní ilẹ̀ Róòmù báwo ni wọ́n máa ń ṣe sí àwọn ọba wọn ní ilẹ̀ àwọn Fárísà bí a ti ṣe máa gbé wọn ga bí a ti ṣe máa bàbàrà wọn òun ti débi kan òun á rí àwọn ọmọlẹ́yìn kan kó wọn máa àgbéga fọ́gà wọn ilé táwọn sàhábà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe fún àwọn òrírò ẹ̀rí yàtọ̀ sírò ìtẹ́yìn ń ṣe o tọ́yẹ pé ẹ̀mọ̀ tẹ́ra yín jẹ tí ṣéwù bá kọjá gbàbí kan gbogbo ojú ẹsẹ̀ bàtà ṣéwù wọ́n sì máa fẹ̀ tẹ́ra àwọn wà lùbákà ah, islam wo ló kó abágídé nípa ojú ẹsẹ̀ nìkan ẹ ọmọ fẹ́ kẹra kọlọ wọn bá débi pé ibi tí táyà mọ́tò rẹ̀ gbà mọ́tò mọ fàyàrá mọ́tò mọ fàyàrá kó àwọn wà lùbákà alùbákà ló èwo yàtọ̀ síbi tẹ́yìn sí o lọ́gbẹ́ tó o fẹ́ àtẹlẹbẹ ẹ sì gba ẹ̀dá yà kó ẹ̀há similáyà alùbákà ni a'udhu billahi sọ gbogbo eléyìí kọ́ ọ̀kan nínú wọn fún sọ ó ní ìyẹn Suhaili ó ní nínú tó yẹ òun lẹ́nu jù orúkọ Muhammad ó lóun fẹ́ sàlùwàlà láàrin àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n gbé omi àlùwàlà wá òun ò rí ibi tí ẹ̀ka kan nìkan a drop of water sí kí ló ṣẹlẹ̀ torí bá nàbí ṣe ń ṣe àlùwàlà omi tó bá fi sọ́wọ́ tó fi ń fọwọ́ ẹgbẹ̀rún gbèjì ọwọ́ ti dúró ní abẹ́ ọwọ́ rẹ̀ tí kálukú ọ̀fẹ́ kómi yàn kán tó bá ti kán sí wọn lọ́wọ́ àgbàlù kó fi rárá ni torúkọ nàbì ẹ̀dá àlùbáríkà ni yàtọ̀ sí wọn bá wọn bẹ lọ nǹkan wọn sọ ọlá àlùbáríkà ni sá àhà ṣùgbọ́n dà nàbì sallallahu alaihi wasallam dájú. èyí tó fi yọnu náà bí ṣe ń tu báyìí à kékeré yàtọ̀ sẹ́nu tiẹ̀ sọ ọmọ kó bá fọnu jù bẹ́ẹ̀ lọ tọ bákanáà ìtara bìbí sí mu lẹ́bàá ọ̀wọ́ atẹ́gùn omi tí ó jáde nígbà tá a tún ti hàn bẹ́ẹ̀ nípa tó gbọ́dú bẹ́ẹ̀ nípa tó fọwọ́ bẹ́ẹ̀ nípa tí wọ́n fẹsẹ̀ ó lóun ò rómi kọ́kànlẹ̀ aa tí muhammadu bá jẹ́ pé òdodo ní bá ń sọ tí àwọn ọmọ lẹ́yìn rẹ̀ sì ń ṣe báyìí sí i wọ́n dájú pé gbogbo ibi tá a wà yìí ni muhammadu ọgbà lọ́jọ́ kan <laughs> ẹ wo àwọn olóye mi àwọn ọ̀rọ̀ tó sọ ẹ̀mọye yẹn lọ́la pa lọ́kàn wọn àdébí òsì ránṣẹ́ kankan nítorí káàdì ní lọ sọ tó tẹ bá wá ní gbogbo kedere ẹ mọ́ gbà wọ́n láàyè ọ̀kan náà fẹ́ gbọ́rọ̀ lọ ẹ má jẹ́ ọdẹ bíi bó ní islam náà ṣe dọ́dọ̀ wọn ṣébi ní táwọn fẹ́ náà ní káwọn náà ṣe kíni kọ́ gba islam. tọ́ eléyìí jẹ́ sábàbí ńlá náà àwọn sábàbí táwọn èèyàn fi gba ìsìn islam torí rẹ̀ ní ìgbà tí Musailamatul Kadhdhab Musailama wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn òkúrọ̀ tó pera rẹ̀ lánàbì ṣáájú kánàbì wò tó kù anabi sallallahu alayhi wa sallam ó sì rán ní sí láti máa gbogbo wá sínú ẹ̀sìn islam kókó ń di kèfèrí tí ń ṣe mùsùlùmí náà wà rán ọ̀ràn ránṣẹ́ sànàbí sallallahu alayhi wa kẹwọn ó sì àyà ni ọ̀ràn ránṣẹ́ sànàbí sallallahu alayhi òun náà ń pè pé kánàbí náà gbà kánàbí lọ àà ẹni tó yẹ kára mu kálukú ó fìyà jẹ òun náà ní tí wọn ránṣẹ́ àwọn ìwà bíi ìránṣẹ́ ìlérè tí wọn rán tí Musaylima kù rárá ó ní atashhadu anna Musaylimata rasulullah sọ jẹ́rìí pé Musaylima ìránṣẹ́ ọlọ́ọ̀ni qala na'am ó ní bẹ́ẹ̀ ni ìmọ̀ àwọn jẹ́rìí bẹ́ẹ̀ màmá wa jíṣẹ́ lẹ́tà rẹ̀ sẹ́fẹ̀ pé ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ ẹni tó ṣe àyà nínú kọ̀yẹ́ kó jẹ́ padà láàyè òkú rẹ̀ lọ́yẹ kó gbé ránṣẹ́ tọ́ bàbá rẹ̀ Rasulullahi sallallahu alaihi wasallam alábi sallallahu alaihi wasallam sọ pé lawla anna ar-rusula la tuqtalu la darabtu unqak tí ì bá ṣe pé ẹni tí wọ́n bá ń ránṣẹ́ kò yẹ ká pa ó yẹ kí n bẹ̀wọ̀ yìí lórí ẹ wo àǹfààní mbẹ wípé ẹni tó bá wá jíṣẹ́ kò bá jẹ́ kèfèrí ànípa ẹni tó sì gbéra rẹ̀ wá gbọ́n fẹ́ lọ àní ṣe láburú so ló fi jẹ́ pé wọ́n kì í pa àwọn ambassadors láti inú òfin tó ti wà láyé dáyé ni pé wọn kì í pa àwọn ambassadors torí pé wọn á di sẹ́ǹk ṣùgbọ́n náà wọ́n padà kọ́ wípé wọ́n padà gbé orí arákùnrin yìí o wọ́n gbé orí rẹ̀ ní pẹ́ẹ́pẹ́ẹ́ o eléyìí tí pọ̀mọ́rọ́ sọ dìndìnrín yìí o tí ń sọ níwájú ànábì sallallahu alaihi wasallam kó gbà pé mùsùlùmí mà náà ìránṣẹ́ ọlọ́run ẹ̀ tójú ọlọ́run kọ́ pípọ́ pa ní ìgbà tí Ibn Mas'ud رضي الله عنه jẹ́ gómìnà lórí Kúfà láyé Umar radiyallahu anhu wọ́n ń يوم ọkùnrin yìí ń kan náà ni wọ́n ń pè ní Ibn Nawaha ọ̀rọ̀ ti tàka táwọn èèyàn ń sọ nípa rẹ̀ wípé ọkùnrin yìí mọ̀ gbà pé Musailima ìránṣẹ́ ọlọ́ọ̀dún Ibn Mas'ud bá ara nìyí Ibn Mas'ud wà ní sọ àbàgbé ní ìsìnkèsè kan fi sẹ́rọ̀ ọ́ nígbà tí wọ́n rán oníṣẹ́ tí wọ́n fi sẹ́yìn wọn sáà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lẹ̀ ní ọjà nàbì ọ̀pọ̀ wá sòdodo nísìn o ọba lọ o ọba sòdodo ọba lọ o so wọn ò ránṣẹ́ ní ìsàjọ́ ń gbélu ni o so báwo ni sọ gbà pé mùsẹ́ni mà ìrántí ọlọ́run ó ní ẹ orí rẹ̀ ló wà dígbì ọ̀bọ̀rìbẹ̀tọ̀ ọlọ́kọ̀ọ́. wọ́n bẹ́ orí rẹ̀ dànù nù rahimahullah ọlọ́run ní ṣèkẹ́ fún wà làánà ọlọ́run làánà rẹ̀ bẹ́ẹ̀ ni imam ibn kathir sọ níta àgbàlérò níbí ó náà ní gbogbo ẹni tó bá wá nínú àwọn kèfèrí sọ́dọ̀ àwọn mùsùlùmí nítorí pé wọ́n á jíṣẹ́ tán fi àgbọ̀dọ̀ sí lábúrò abẹ́ni tó gbọ́dọ̀ wá dà náà wa àgbọ̀dọ̀ sí lábúrò àbí tó tọrọ wọn náà ní bí àsọyípọ̀ bí ó ti ṣe bẹ láàrin àwọn mùsùlùmí àtàwọn kèfèrí àníṣe láburú o bákan náà ẹjọ́ pé owó táwọn mùsùlùmí máa ń gbà lọ́wọ́ àwọn kèfèrí tí wọ́n ń gbábẹ́ ìjọba ẹ̀sìn Islam ló kó wá àníṣe láburú o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sábàbí. torí náà ọlọ́wọ́ ọba ọ̀ ń tọrọ lọ́dọ̀ ọ̀ ń pa aláṣẹ fẹ́ni tó bá jó lórí fáwọn mùsùlùmí àbí ẹni tí bá ṣe igbákejì fún pé nígbà tí kèfèrí kan bá tọrọ pé kẹ́ fóun ní kẹ́ fóun ní garanti pé tó ń bá wà ẹ̀ ní sùn láburú oríkẹ́ tó bá wá ṣe ẹni kó fẹ́ gbọ́ nípa ẹ̀sìn Islam kò sí ní tó burú ń bẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tó fẹ́ wọlé wá tajà ó ti gba garanti àgbọ̀dọ̀ sí láburú kí ni garanti táwọn fún yàn lónìí òun náà ni visa káfíìrì kan fẹ́ wá sí kọ́ńtìrì mùsùlùmí wọ́n lọ gba visa lẹ́mbàsì nítorí mo yẹ fọ́lí visa wọ́n rí i pé gbogbo kọ́ńtìrì tí ó bá issue visa wọ́n á issue visa nígbà tí wọ́n bá lè comply with the conditions wọ́n á fi wé kan lé ọ lọ́wọ́ yàtọ̀ sówó tó san eléyìí minor case ni lọ́dọ̀ wọn kò bá jẹ́ mílíọ̀n lọ́sàn but minor case lásán ni ìdáhùn sọ fún ọ ni pé ìwé yìí ká dáadáa tó bá ti mọ̀ yín lè comply pẹ̀lú gbogbo àwọn conditions tó wà ń bẹ̀ ìgbà náà làwọn tó fọ́n visa tọ ó lóun comply ẹ̀yin lóun á fún ní guarantee kí tó bá ti comply pẹ̀lú ẹ̀ àti pé tó ìkú onílù wa àdìjẹ́ káàdì fún sí ọ̀la bò so visa yẹn ó ti dúró gẹ́gẹ́ bí ìgbà tí a fún yẹn ní guarantee pé àbúrò ò ní sí ọ títí tó ìkú onílù wa yẹn ní títí tí ìwọ bàálù títí tí bàálù rẹ̀ fò lójú sọ́mọ náà ẹ̀ tún ní rán bàálù ògùn síkẹ́ lọ́jà bàálù wọn rárá tọ́ ṣùgbọ́n o tí kébìrì bá wá wá tó lòun fẹ́ gbọ́ nípa ẹ̀sìn Islam wá wá oníkàràkátà lòun fẹ́ wá sí títí ìgbà wo la lè fi ilẹ̀ náà rí títí ìgbà wo la lè fún guarantee security bá a lè fi ilẹ̀ fọ́dún gbọ́rọ̀ kó náà wá di ara rí kó sì máa kèfèrí tiẹ̀ yára ìtumọ̀ Islam tó lọ fẹ́ gbọ́ tó ṣe Islam ọdún mélòó ló ń bùkátà láti gbọ́ kó òdodo ní Islam tó sì wá di mùsùlùmí wọ́n ti kọ́ fẹ́ dọ́gbọ́n wọn á fojú sí wa láà kó fi mọ́ kóró yìí wọn fáwọn ọ̀tá wa ọ̀rọ̀ pé yẹ torí àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọn ní kí ẹsẹ̀ láíláí láti lọ kí ẹsẹ̀ láíláí wọn ni kò gbọdọ̀ tọ́dún kan kò gbọdọ̀ tọ́dún kan kò burúkú àfi sílẹ̀ fún sùmẹ́ni bọ́dà tí ó bá ti sùmẹ́ni lọ tí sì ní tọ́dún kan kọ́ ìyapa láàrin àwọn olùmọ̀ àwọn ni wọ́n kò lórí oṣù mẹ́rin torí pé ọlọ́wọ́ bá ti sọ tẹ́lẹ̀ ìpè ẹ̀ máa rìn lọ́bẹ̀ láàrin oṣù mélòó oṣù mẹ́rin jọba àti oṣù mẹ́rin lọ ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ gbogbo àwọn olùmọ̀ nípa fẹk ìyapa ń bẹ láàrin wọn. ọlọ́run ní kayfa yakunu lil mushrikina ahadun 'inda Allah wa 'inda rasulihi illa alladhina 'ahadtum 'inda al-masjidi al-haram famastaqamu lakum ń ṣe àlàyé fún wa tí òun àti anabi sallallahu alaihi wasallam báwọn fi sọ wípé gbogbo àsọyípọ̀ gbogbo òwe kò ní síjà eléyìí tí a ti kọ tẹ́lẹ̀ pẹ̀lú àwọn kèfèrí ó ti di nǹkan àgbàgbé ó ti di nǹkan àsakóbò kí ló bá tó fi jẹ́bẹ̀ lọ́lọ́wọ́ bá ń ṣàlàyé fún wa nínú àwọn àyà yìí báyìí kí ló dé tọ́lọ́ ọ̀dún nílẹ̀ oṣù mẹ́rin ìjà ni kọ́ bẹ̀rẹ̀ ní pẹrẹwu kí ló dé tó fi jẹ́bẹ̀ ọlọ́ni kayfa yakunu lil mushrikina ahadun kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tí ẹ̀ ń pé ẹ àsọyípọ̀ níbẹ̀ láàrin wa àtàwọn ọ̀sẹ́bọ̀ bóò ni àwọn ọ̀sẹ́bọ̀ ti ṣe wá jẹ́ wípé wọ́n garanti látọ̀dọ̀ ọ̀sẹ́bọ̀ mọ̀ ẹ̀ mọ̀ tó máa gbé ẹjọ́ ṣẹ̀bọ̀ ni ọ̀fẹ́ nìkan fi ni fún Allah Rabbil Alamin tó ní eléyìí náà lọ́wọ́ ẹ̀ka fún garanti tálọ́ nítorí pé àwọn ti ṣàgbàgbọ́ sọ́lọ̀ wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ wọ́n ṣàgbà nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam àgbọ̀ gbogbo àwọn ẹgbẹ́ bá jọ ní agirimẹ́ntì pẹ̀lú wípé kò ní síjà ọlọ́ni kò dópin báyìí àwọn kan la yọ kúrò nínú wọn ilẹ̀ lẹ́dínlẹ́ ahẹ́tùm ẹ̀ndẹ̀ mẹ́sídìí haram àyàfà àwọn ẹni tẹ́ ẹjọ́ ní àsọyípọ̀ ìgbé àlàáfíà fọdún mẹ́wàá ní inú haram àwọn ẹgbẹ́ ẹjọ́ ní àsọyépọ̀ nínú haram tẹ́gbẹ́ nínú haram lẹ ti sọ àsọyépọ̀ yẹn pẹ̀lú wọn àwọn nìkan ni láṣẹ ti rọ̀ ìyá àwọn kèfèrí Mẹ́kà tí wọ́n ní àsọyépọ̀ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam ní ọjọ́ al-Hudaybiyah tí wọ́n kọ àkọọ́lẹ̀ pé ọdún mẹ́wàá sóni o kò ní sí jàmọ́ láàrin àwọn mùsùlùmí àtàwọn kèfèrí ọlọ́ọ̀lẹ́lẹ́yìn nìkan ni láṣẹ kù

anabi sallallahu alaihi wasallam ní pàpẹkọ rẹ Ali ibn Abi Talib ń kọ eléyìí ni ti àsọyípọ̀ wáyé lórí ẹ̀ láàrin Muhammad rasul Muhammad rasulullah àti àwọn ará Mẹ́kà àti àwọn ará Mẹ́kà ọwọ́ Islam wọ́n sọ pé àtàwọn kèfèrí Mẹ́kà àtàwọn ará Mẹ́kà sẹ́mi kó dodo pé àwọn ará Mẹ́kà òdodo náà sì ní ké láàrin Muhammad Rasulullah Muhammad ìránṣẹ́ ọlọ bàbá máa wo ẹni tó yẹ ká pè ló kọ rẹ̀ gan-an kó yé ṣe kọ́ńdúkọ́ńdú àwọn wa ni Muhammad kílẹ̀gbẹ́ Rasulullah ni ẹ pa Rasulullah rẹ̀ sẹ́wọ̀n <laughs> báwo ló ti ẹ lágbé láàrin Muhammad Rasulullah àtàwọn kò fáàrù Mẹ́kà àtàwọn kẹfẹ́rí Mẹ́kà àti wọn ló pọ̀ tí jẹ́ bá wọ́n tún wá ní Rasulullah ìtẹ́gbẹ́ Muhammad yẹn báyọ̀ bàbá máa rọ̀ sódò láì bàbá ti lè kó lẹ̀ la ilaha illallah ara alẹ́ ẹni òun náà ní í ṣe ni ọmọ wọn ni wá ní mẹ́kà àwọn náà wọn lè lérò pé bọ́bá fìlú lẹ̀ wọn àmọ́ àmọ́ bẹ́ẹ̀ lé wọn bẹ́ẹ̀ pa ni ọlọ́run ló ní kókó o tí wọ́n ní pé ẹ ta ni ọgbọ́n tiẹ̀ náà gbogbo ayé wa gba tiẹ̀ àwọn wa dẹni ẹ̀tẹ́ gbogbo yẹn ọmọ wa kú ọ ọmọ yín mọ̀ ọmọ wa ta ni tẹ́gì dànù ọmọ yín ni Muhammad ọmọ Abdullah ọmọ Abdul Muttalib ẹ̀dá tó bá wọn ọmọ Hashim <laughs> ah Hashim bàbá gbogbo wọn nìyẹn ọ̀gá ni láàrin àwọn Quraysh tọ́ Ànábì sallallahu alaihi wa sallam àwọn kẹfẹ́ rí náà wọn náà wọ́n gbà fún ọkọ̀ Rasulullah. kí wọn lè muhammadu ló muhammadu rasulu bọlọ náà rasulu rẹ anabi wọ sùmọwé kọ dípò pé wọn mọ ká nígbà táwọn ọ̀rẹ́ rí gbáyé pé àwọn gbọ́dọ̀ ti dẹ́gbẹ́ wà kọ̀ọ̀kan à ọmọ àti ẹ̀ àtàkọ́wé pọ̀ mọ́ kíjọ lọ. anabi rasulu sọ fanabi wà má kọkọ má ta náà lànà sọ pé má pọ̀ fi jọ anabi o pé wọ́n á ní à baba ẹ sáyẹ̀nsì bi ẹ ẹ ní ọmọ wọ́n fi jọ anabi ni à ọ̀tẹ̀ olódo ni wọ́n olódo ọ anabi wa bi ali rasulillah náà fi hàn à ali ìjọba náà má jẹ èmi ò lè fọwọ́ tẹ̀lé parí ẹ̀ ń nàkàlà rasulillah wàlláhi lódodo òjíṣẹ́ ọlọ́ọ̀ba ìrántí ọlọ́ọ̀ba ni ìrántí ọlọ́ọ̀ba ó ní ẹ èmi mọ̀ dájú pé ìránṣẹ́ ọlọ́run náà ni ṣé tá a bá parẹ́ nù yọ́yọ́ mi ní ìránṣẹ́ ọlọ́run pọ̀lùkọ́ yé wa tá a bá parẹ́ nù sọ́yọ́ mi ní ìránṣẹ́ ọlọ́run kọ yọ nísìn wọ́n bá fi hàn ànábì wá fọwọ́ rẹ̀ parí ànábì fọwọ́ rẹ̀ parí bí kéèyàn náà jóye ní kọjóye chief wọ́n fi ọjọ́ chief mọ́tò ọgbàjọ́ kíníkan láàánú wọ́n wá débi kan wá ní kálukó fìlì wẹ́ àfẹ́ táìtù àfẹ́ táìtù ó kọ yín nìkan nìkan kọ àti ti bàbá yín o á láti jọ wọn ti fi mí jọ yẹun yín lè kọ wípé má fi sífù sí <laughs> ọ̀dà ṣé tí bàbá fi sífù sínú ọyọ ọkọ sífù ní láti má jọ yẹn bọ́ <laughs> torí pé òye tí wọn máa jẹ tí wọn máa gbẹ bọ kí n ṣe èèyàn kan rọra lọ síra rẹ nígbà pé ní alùpùpù ọ̀rọ̀ àbí ọjọ́ ìpọn kúlẹ̀ pẹ̀ ọwọ́ kọ́mọ̀sì pẹ̀lú àwọn tí máa ṣe ẹbọ kún tó jó yẹn nù abẹ́rẹ́ rí nǹkan mọ̀ kí alábẹ́ fòye náà ṣe náà rí. Fani ni ẹ bàbá imam ṣe ẹ tí kéde ẹjọ́ tó ẹ fà wá náà jòyè mọ́ṣáláṣí mo láti dọ̀ mọ́ṣáláṣí ti wá ẹ̀ ìyẹn jòyè ti jòyè báwo ó yẹ wọn wá lè báwo náà ṣe lọ́dọ̀ ọ̀lọ́ wọn wọ́n ìjòyè mọ́ṣáláṣí wọ́n ìjòyè mọ́ṣáláṣí torí tí wọ́n bá jòyè mọ́ṣáláṣí anábì náà bá kọ́ jẹ́ náà bá gbà mí Umar náà kọ́ òun náà bá rí kan ali àbí usman àti ali àwọn náà bá gbá tiwọn gbogbo àwọn sàáfin zayd ibn thabit ibn abbas gbogbo wọn náà bá jẹ tiwọn kí wọn lè yín jẹ wọn ní kìnìún àdéhùn sọ̀tà wá sí rí kìnìún àdéhùn ọ̀ kárí gbàládé nítorí wọn máa jọ léra wọn nù gbóni wọn ní gíwá àdéhùn gíwá àdéhùn ẹ gíwá àdéhùn ìrìn àdéhùn èdè haúsá nù ìrìn àdéhùn.

nínú òwe yìí wọ́n wá sọ pé kò ní sídìí àkọ́fọ́dún mẹ́wàá àti ọ̀dà ti là fún Islam fọ́dún mẹ́wàá kò ní sídìí láàrin anabi sallallahu alaihi wasallam àtàwọn kòfàrò Quraysh. àmọ́ o gbogbo ẹjọ́ bá ti náà àwọn kèfèrí wá sínú àwọn mùsùlùmí kó ń fẹ́ di mùsùlùmí wọn ò gbọ́dọ̀ gbà wọn lè dànù ni yàtọ̀ sẹ́ni tó bá ti náà mùsùlùmí fẹ́ darapọ̀ máwọn kèfèrí kò fẹ́ di kèfèrí kí wọ́n tẹ́wọ́ gbà ní. <laughs> ẹ̀yin náà ni a àwọn mùsùlùmí ni a àbùsí ni anabi sallallahu alaihi wasallam ní rárá ọ̀sán mùsùlùmí. ṣé ìgbàgbọ́ ti ṣe ọlọ́ọ̀bá ìránṣẹ́ ọlọ́ọ̀bá ni mí ni wọ́n ní bẹ́ẹ̀ ni ìránṣẹ́ ọlọ́ọ̀ni ọ̀ ṣé wàá rò yìí pé fọwọ́ sí wètí ọ̀dà ni. bẹ́ẹ̀ bá ti gbà pé ìránṣẹ́ ọlọ́ọ̀ni àṣẹ̀ńtà nàbí ń tọ́ka sí ni pé ẹnìkan ò sí tí imáni islam yóò jókòó lọ́kàn rẹ̀ tí ó lòun ò sí islam mọ́. àbẹ́ gbogbo kèfèrí táyé ìdọ̀rùn wọn bá di mùsùlùmí àwọn bá di mùsùlùmí àbẹ́ mùsùlùmí kan ọwọ́ di kèfèrí ẹ̀dàpọ̀ ẹ̀mú wa ẹ̀mú wa ẹ lè rí mú aláwùjọ tó àwọn yìí o ẹ mú adọ́rọ̀ àwọn mùnàfíkì àdínì náà islam kò sí lọ́kàn wèrè tẹ́lẹ̀ náà kò orúkọ orí sára nígbà tí sára yẹn ò tó nǹkan ó jáde sòzá ọ̀gẹ́lẹ́ mùnáfìkì náà ní tẹ́lẹ̀ so kò lè jọ wá lójú. amẹ́ríkà islam wọ ara rẹ̀ báwa filẹ̀ wà lóòní tó tẹ̀kì gbogbo ní ayé yìí kò lè rí imani islam tó bá wà a gbogbo èèyàn sì ọ̀dà mà lẹ́yìn eléyìí ó dájú pé n ti ń yóò dodo n ti ń tó ṣe ọ̀rọ̀ àwọn abẹ lọ́wọ́ àfi islam lẹ ìdí nínú àbí kí ẹ máa ṣàlàyé islam fáwọn yẹn níṣẹ lọ rọ yorùbá lọ́rùn láti di kèfèrí lẹ́yìn tó ti jẹ mùsùlùmí torí wọn ọgbọ islam yìí rárárárárá islam alágun ni wọn gbọ́ yé jẹ́ kí gbogbo àwọn àfa islam alágun aláwo ẹ àbí ẹ̀kọ́ àwọn ní sáwọn gbẹ́rẹ́ àwọn ní ọmọ bá wọn sóńdè. àwọn àwọn bàbá tí gbogbo wọn gbẹbọ lọ sórí ta yóò sì jáde yóò wé láwàdì ẹ̀yin olùkọ́ àmì pé olùmọ islam ẹ̀ nígbà kó oṣù ká lásán kò túmọ̀ sí mọ́ túmọ̀ sí pọ́nmọ́ pátá nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam islam sílẹ̀ náà fi sílẹ̀ torí náà rí i pé ṣe wọ̀ nínú ẹbọ náà làwọn bàbá yìí náà ń kọ́ wọ́n torí pé islam kò ní í ṣe pẹ̀lẹ́kùn kò ní í ṣe pẹ̀lẹ́kùn tọ pàtó akọ̀wé àárín ìgbàyò àwọn kèfèrí àwọn ni wọn ní kò ní í síjà wọn wá ran àwọn èèyàn wọn kan lọ́wọ́ lórí àwọn èèyàn tí ń ṣe tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ni wọn tako tí wọn kọ pẹ̀lú ànàbí sallallahu alayhi wa sallam ànàbí wa lu àǹfààní yìí. lọ́ba sí ogun torí wọ́n ti ní ẹnìkan ọ̀gbọ́dọ̀ tako ń àkọọ́lẹ̀ yìí ti lè tako iná ìlàsọ yìí pọ̀ yìí dókun ọlọ́run sì ṣe àwọn tako sọ́rọ́ àtúnṣọ lánàá mùsùlùmí ìjàmbá táwọn mùsùlùmí bá fi lè ṣàdéhùn pẹ̀lú èèyàn wà láwọn níjàmbá ní jíjàmbá táwọn bá àǹfààní sígun lọ́ba di maka bá ṣe gba maka padà wọ́n kọ ìwé yẹn lọ́dún kẹfà ọdún kẹjọ là nábì gba Mẹ́kà sẹ́wọ̀n tó aṣọ yìí pọ̀ kò ní síjà fọdún mẹ́wàá ni ọdún méjì ò tí ì pé tọ́lọ̀ ti ràn nábì lọ tó ti gba Mẹ́kà padà látàrí pé ọlọ́run mú àwọn kèfèrí takò tí wọ́n fọwọ́ ara wọn fọwọ́ sí eléyìí túmọ̀ sí pé gbogbo nítorí nábì wa máa ń ṣe ìfinimọ̀nà ni látọ̀dọ̀ ọlọ́run ọba wa. torí di eléyìí eléyìí fi hàn ágbé ọlọ́run ọba ní kayfa yakunu lil mushrikina ahdun 'inda Allahi wa 'inda rasulihi báwo lè ṣe ń rò pé àwọn kẹfìrí ọjà ni tá a fi láyà balẹ̀ tọ́lọ̀ wọn fi láyà balẹ̀ tánàbí òfin wọn láyà balẹ̀ láwọn ẹni tó ṣe pé ẹ̀ mà ní kílódé náà fi kàn án ní mushrikuna àwọn ọ̀sẹ̀ bọ́ni wọ́n fi kankan sọ̀rọ̀ fún sọ́lọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ pátá ọmọ ọmọ pátápátá lọ jẹ lẹgbẹẹ sísẹ bọsọlọ ẹbọ ni wọn wá ṣe làwọn tó ń dára sí oṣù lórí ẹbọ ilé òkú sí bọba jásí náà ìwà lọwọ náà ẹgbẹ náà aláìlérò olùtọ́ba jásí náà lọ wọn wà náà sí ìwà lọ́wọ́ àbáwọ̀ tiẹ̀ tẹ́lẹ̀ náà kì í sì wọ́n lọ́wọ́ àbáwọ̀ tiẹ̀ àánú náà ló ṣe wá láàbí pépè tọ́ wọn ni báwo ni wọ́n ṣe wá jẹ́ nípa àfiláyà balẹ̀ nígbà tó ṣe pọ̀ ọ̀sẹ̀ bọ́ làwọn àwọn ẹnìkan tá a ṣe àyọkúrò wọn àwọn náà làwọn ní tẹ́ ní àṣọyípọ̀ pẹ̀lú wọn ní al-Hudaybiya àwọn kèfèrí Mẹ́kà àwọn ní kèfèrí Mẹ́kà ọlọ́ni famastaqamu lakum fastaqimu lahum èyí tó bá pé nínú àdéhùn tẹ́jọ́ ní pẹ̀lú wọn ẹ̀yin náà pé èyí tó bá pé nínú àdéhùn tẹ́jọ́ sí pẹ̀lú wọn ẹ̀yin náà pé eléyìí túmọ̀ sí pé èyí tó bá yẹ ẹ̀yin náà ṣe kí ni ẹ̀yẹ torí bọ́ọ̀lù náà ṣe rí nù bọ́ọ̀lù máa ń bá wa sọ̀rọ̀ èyí tẹ́ gbọ́ yé clear yẹn bẹ́ẹ̀ ni mà fóòmù ọ̀rọ̀ yẹn opposite rẹ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀nà ni famastaqamu lakum fastaqimu lahum èyí tí wọ́n bá pé nínú àdéhùn tí a jọ sí pẹ̀lú wọn èyí náà pé ó túmọ̀ sí pé èyí tí wọ́n pé kọ́ èyí náà má pé. inna Allaha yuhibbul muttaqin ẹ̀yẹ́ máa pé lópin ìwà anabi sallallahu alaihi wasallam ti ṣe bẹ́ẹ̀ nítorí pé àṣà yìí pọ̀ tí ń bẹ láàrin rẹ̀ àtàwọn ará mẹ́ta yẹn ó bẹ̀rẹ̀ láti oṣù delkaida ní ọdún kẹfà lẹ́yìn hijira anabi sallallahu alaihi wasallam àṣà yìí pọ̀ yìí ń bẹ bẹ́ẹ̀ títí táwọn Quraysh tí wọ́n fi tàpá sí tí wọ́n yapa sí ní ìgbà tí wọ́n ran àwọn Banu Bakr lọ́wọ́ lórí àwọn Banu Khuzaa Banu Bakr wọ́n jẹ́ ẹni tí ń ṣe tàwọn kèfèrí Mẹ́kà Banu Khuzaa àwọn jẹ́ àwọn ẹni ń ṣe tà nabi Muhammad sallallahu alaihi wasallam wọn wá dẹni tó ṣe wípé wọn gbógun tì wọn anabi sallallahu alaihi wasallam lòun náà bá ṣẹ́gun ó ṣẹ́gun ní oṣù ramadan irú ramadan tá a wà náà yìí ní ọdún kẹjọ lẹ́yìn hijira anabi gbéra pa ó kó àwọn ọmọ ogun lẹ́yìn ó sì lọ gba mẹ́ta padà kúrò lọ́wọ́ àwọn kèfèrí ọlọ́wọ́ bá ràn lọ́wọ́ débi pé mẹ́kà ó kúrò nílùú kèfèrí onáàdìlú alẹ́ islam débi pé anabi sallallahu alaihi wasallam sọ pé la hijrata ba'da al-fath lẹ́yìn ìgbà tá a ti gba mẹ́kà padà kúrò lọ́dọ̀ àwọn kèfèrí ọ̀rọ̀ pé nìkan ṣe hijira láti mẹ́kà wá sí madina dópin báyìí ẹnìkan tó ní ṣe hijira láti mẹ́kà wá sí madina mà ìyẹn ni pé ẹni tó bá fẹ́ kó lọ mẹ́kà ẹni tó bá sì fẹ́ kó máa bọ̀ wá sí alimadina alhamdulilah ẹ wá rí ọjọ́ bá nàbí sallallahu alaihi wasallam tó gba mẹ́kà padà kúrò lọ́dọ̀ àwọn kèfèrí lẹ́yìn tí àwọn mùsùlùmí máa ṣe wọn tó ti wó gbogbo àwọn òòṣà gbogbo àwọn èrè tí wọ́n ń bọ tí wọ́n kó sí àyíká Káàbà lánàbí ti wó dànù. ànábi wọn kó àwọn èèyàn jọ wọ́n kọ́ lọ́bí báà wọ́n kọ́ lọ́bí báà nínú Káàbà nínú mọ́sálásí Káàbà. ànábi sallallahu alaihi wasallam ni má tẹ́gun nù ẹni ìlú bíkùn kí lóru kó máa ṣe fún kí lẹ́rù kó máa fojú yín rí lónìí torí pé ọwọ́ mi ti tẹ̀kú dà báyìí èmi ni mo ní mẹ́kà lónìí kí ni wọ́n bá wí kí ni tọ́ba jọ gba alájọ fúnra sọ́ọ̀sọ́ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ra yín kó ni wọ́n ní khayra rere láàrin lọ́dọ̀ rẹ̀ torí wọ́n akhun karim ọmọ ìyá wa alákùnrin ni ọ àbọ̀ ọmọ bẹ́ẹ̀ wọ́n pinnu akhun karim bàbá rẹ̀ kọ́ ọmọ ìyá wa alákùnrin ni tòbó lásìkò àwọn máa bẹ̀rù àwọn sáré àtàlọ́gbà lù la ilaha illallah anabi wa ni idhabu fa antum at-tulaqa ẹ máa lọ atú gbogbo yín lẹ la ilaha illallah àforíjì ńlá nu kó o ṣàforíjì nígbà tó ń lágbára láti fìyà jẹ yẹn èsì pé o lágbára láti fìyà jẹ wọn ni mo forí jù wọn sọ pé a ah, ń ah, fa forí ìyá rẹ ni mo fẹ́ kó o ṣe fún un bíi kéèyàn kò rí gíriwo gíriwo kí wọ́n wá rí bíntín kọ́ wọn níjà pààyàn pọ̀ pẹ̀lú ẹ̀ òtú wa ló nígbà onígbà bí ẹ kó ṣe kó nígbà ní òwúrọ̀ ẹsẹ̀ sí ọ́nù ní òwúrọ̀ ẹsẹ̀ sí ọlẹ́ẹ̀kẹ́ òtú wa lù ọ́ dẹ̀ ọlọ́run sì ní kẹ́lí kan láì ọba ni ọba ọsà àmójúkúrò fún ọ ah, ah, àmójúkúrò yẹn ọ̀fẹ́ alùpàlóòlù ọ̀tẹ̀lẹ̀ náà ọba lọ sàmójúkúrò àbọ̀ náà láti sá

gbígbà ah, mo gbọ́ pé ń wá alágbádá pé ẹ fẹ́ mú ó ní àmúṣe ẹ ti forí jìn mọ́ yáfi rẹ̀ ẹni tí ń bọ́ sọ̀rọ̀ kò ní mọ bí ó ṣe dúpẹ́ fún kò ní mọ bí ó ṣe ṣàdúrà ńláńlá fún ọ nígbà ẹ ṣe tẹ ṣàmójúkúrò fún ọlọ́run kò forí ẹ̀yìn náà ọlọ́run ṣàmójúkúrò fún ẹ̀yìn náà ọlọ́run lànà rẹ̀ pọ̀ náà tó ń torí pé kí ni alàáfù indal maqdira kéèyàn ń anabi sallallahu alaihi wasallam gbogbo maka ti wà lọ́wọ́ rẹ̀ nìsí wọn wá ló ń forí jì wọn wọn wá sọ fún anabi pé lágbájá o ó ti lọ sọ̀rọ̀ máa ra aṣọ kàrà gbogbo anabi ti kéde pé ó ń tì ń gbogbo bí tẹ bá ti rí pa gbogbo bí tẹ bá ti rí pa nítorí pé mùsùlùmí ni tẹ́lẹ̀ wọn wá rún ó ṣe kúkú eléyìí lọ́nà gbàtó ṣe kúkú alọ́nà. ó tún wá padà lọ di ẹlẹ́sìn nasara ndọ́dọ̀ ànábi wa gba mẹ́kà ọlọ́run kò nà ọbẹ̀ nù mẹ́kà kálukú àwọn ọmọbi tọrọ ọjà sí lọ́jọ́ náà tá a ni tá a kú bàjá ni kò lè mú wa làwọn ọmọlẹ́yìn ní nǹkan kan táwọn ọ̀tọ́ ọmọ wí nígbà tó rí tí àwọn èèyàn tú dé àfà tani ń apẹrin lójú ọdẹ apààyàn kálukú túlẹ̀ tọ́ ọ wá ti kàába mú la anabi ni ẹ pa ọba àsomọ aṣọ kàába tó àwọn kọ̀ọ̀kan báwọn anabi ni wọ́n pa àwọn dànù torí pé ẹni tó bá ti ṣèjọba yọ pa àwọn èèyàn kò sí ní gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀ ẹ ṣàkíyèsí o yọ pa wọn bẹ̀sì yẹ ẹsẹ̀ tí ń Islamic political science abẹ́rẹ́ ni ọ̀gbọ́n sí torí pé àwọn èèyàn kan wà tó ẹgbẹ́ gbé àwọn ọmọ ẹgbàá lóru àwọn ò ní jẹ́ kí omi orílẹ̀-èdè ń gbogbo nǹkan ṣe bàjẹ́ làwọn ọmọ wa tó wọn ṣe ní ẹlẹ́ẹ̀lẹ́ orí ẹlẹ́ẹ̀lẹ́ náà wọ́n dà lóru máa ń lọ tán so àwọn tẹ bá mú méjì nu bá pa tẹ̀sí dé kó gbogbo ayé ọmọ lẹ pa gbogbo yóò wù tó tún fẹ́ wù téèyàn bá ti lè ṣe pátápátá báyìí wọn rà nù tó eléyìí yìí máa jẹ́ kéèyàn orí bàbá sí dípò tó wàá fi gbogbo nǹkan lè tí wọn máa bàjẹ́ tí wọn máa pààyàn kàkúpa tí wọn máa ṣe kí ni àá ẹ mú àwọn bíi mélòó kẹ pa wọn nínú àwọn ọ̀daràn kálukú òsìn kò sí nídìí kẹ máa kéde pé à ń wá lágbájá fẹ́ mu pa yóò tú lẹ̀ ní tí wọ́n tó wọn náà lè tó ẹ ti pé abẹ́sẹ̀ pati fún àwọn èèyàn ńláńlá tó jẹ́ pé àwọn ni òpómúlérò fórílẹ̀-èdè yìí àwọn lèjìká tí ò ti ká sọ yẹ àbí òye gbogbo wọn àbẹ́kọ́ wá jọba ìpàdókòsù wọ́sọ sálẹ̀ apàtì so gbogbo wọn à wọn máa bọ wọn máa ń bẹ ní kankan lẹ́yìn ìjòyè kan lọ ìyẹn kọ̀ọ̀kan ni kò mú lọ so àwọn tó wá jẹ special guest yẹn wọ́n tún tu àwọn síbì kan àwọn tó sùn wọn wá èèyàn bọ́ ságun ẹbí ojú wọn náà wọ́n fi gé gbogbo wọn lọ́rùn dàlẹ́ ẹ bá tẹ́lẹ̀ kẹ́ lọ sọ fáwọn ará ni. pé n tó ni àwọn ọ̀daràn àwọn òbílẹ̀ jẹ́ tí òjò kómi orílẹ̀-èdè òtò rò ẹni tó bá bídà kó náà wúrú wa ìdá yóò tí parẹ́ tó ẹni kó orílẹ̀-èdè rò kí a dì tó lé ìjẹ́bù tó ṣe jẹ́ mẹ́rin anábì sọ̀rọ̀ ní ó ti jẹ́ mùsùlùmí ó ṣe púpà mùsùlùmí ọwọ́ di kèfèrí ọgbà wípé ọjọ́ kan lọ́wọ́ bọ̀ ọ́ tọ́ ilé ìjọba ọ́ àwọn kan sá ṣáàbù mọ́tà kékeré ni muhammadu báwo wàlú gbàtí ẹ láéláé nínú wọn ni Safwan ibn Umayyah àwọn ọmọ àwọn kẹfìrí àgbà àwọn ọmọ àwọn kẹfìrí àgbà ẹ ẹ ntí bàbá ṣe kúlẹ̀ bí wọ́n ṣe kí wọn ti máa tẹ́ra rẹ jẹ kí wọn bá àwọn ọ̀daràn pálí wọn náà ọ̀daràn ló ṣe kú tọ́ bẹ́ẹ̀ náà ni Ikrima ibn Abi Jahl Ikrima ọmọ Abu Jahl sẹ́mu kó Abu Jahl ni Fìràwọn àtijọ́ yìí Ikrima yìí òun náà ń bẹ ẹni tó túlẹ̀ kékeré ni Muhammadu wa wọ́n bá kàràn ju Muhammadu àwọn yà kókun sóni ńgbò sí wọn wọ́n mọ̀tò padà wá wọ́n padà wá wọ́n padà sí wọn mùsùlùmí wọ́n ti mùsùlùmí gidi Allahu kí ló gbóró àmọ́ tó bá ti di pé bàbá ọba jọ ọmọ náà wọ́n wá sọ pé àbá wọn náà ni bá wọn náà báwọn torí pé wọ́n. torí ẹ Abu Jahal nínú jahannam ẹ wá wọ ọmọ rẹ òun kú lórí Islam òun kú lórí al-Islam torí ẹ wọn náà tó ń tara rẹ jẹ tó ń tara rẹ babaláwo ni babaláwo burúkú lè máa mú babaláwo hán wọn máa pè lè máa mú ó sì jogún gbogbo àwọn nǹkan abú yìí lọ́wọ́ rẹ̀ ó jogún rẹ̀ lọ́wọ́ rẹ̀ ìwà àtàwọn àlìjánu lẹ́yìn jọ́sùn àwọn dáńdá ẹ̀yà ìlú àwọn àkọ́kọ́dé àwọn sàdádà bí ìlú wàhálà bí ìlú fìtínà bí ìlú gbogbo wọn lẹ́jọ́ sílú ọjọ́ tètè túbákó túbákó di rọ́bìṣì torí pé wọn lọ gbá sọ́nà ọjọ́ gbogbo kò sí tó burú wàlá tí bàbá rẹ bá jọ ọmọ aná tí wọ́n sì jọ ọmọ àlùjànnà kò sẹ́ni náà jẹ́ gbẹ̀ndà kìíyàmù tí wọ́n ní kí wọ́n mú bàbá rẹ̀ ko sọ ọ́nà tó ani ní mi ma ní à áyàjọ máa lọ à pékè jọ máa lọ tí ẹ bá mi tí ẹ bá mi torí bí ó sì ṣẹlẹ̀ ń jẹ́ gbẹ̀ndà kìíyàmù yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi li kulli imri'in minhum yawma idhin sha'nun yughnihi ọjọ́ tó yìí wọ́n rọ ọmọ ìyá rẹ̀ sá ọgbẹ́ tó yẹ ọmọ ìyá rẹ̀ nísìn kò ṣe tán láti kọ̀ ìyàwó torí pé ìyàwó rẹ̀ kò ṣe dáadáa sọmọ ìyá rẹ̀ kò ṣe tán láti kọ̀ dànù ọlọ́run ní ọjọ́ tí èèyàn ọmọ rí ọmọ ìyá rẹ̀ ń sá bí wọ́n ṣe ń rí sákẹ́sọ̀ wọn nìkan lọ́ọ́ rí sá ó náà sá pé wọ́n wò bákan náà yóò sá fún ìyá àti bàbá rẹ̀ àbí tára fún tó tó pàtàkì jù ọ́ lọ́wọ́ láwọn èèyàn tí a mọ̀ tó bá yà lánàbí sallallahu alaihi wasallam tá a gbọ́dọ̀ fẹ́ràn jù ẹ̀mí ara wa lọ àwọn bàbá àti ìyá wa ló tún kà àwọn àmọ́ rí wọn sá àwọn náà máa rí wa sá ẹ̀pọ́ kò tiẹ̀ lù mí òun náà gbé amọ̀rọ̀ tì í lù. wọ́n sọ ìbẹ́tìhì ìyàwó my love kẹ́ ẹ̀ máa tẹ́ra ẹ̀ jẹ́ the only cockroach. torí tọ́lọ́ kọ́kúrọ́tì inú kọ́bọ́ọ̀dù ọwọ́ tó yàwó dáyẹ tí ń da kọ́bọ́ọ̀dù ẹ̀ láàmú ó tún rí sáńdọ̀ gbẹ̀ndà kìyà wọ́n fẹ́ ní àwọn ọmọ rẹ ọmọ mi ọmọ mi ọmọ mi pé ni ó rí wọn sáńdọ̀ gbẹ̀ndà kìyà. ọlọ́run ní kí ló dé lè kó lè mèrè èmi hùm yàwó ma ìní ṣáàní yọ̀gùn ní kálukú ní tó kó àrùn ojú yìí ní tó ṣẹlẹ̀ gbogbo bìkẹ́ àfọ̀. kọlọ ọdọ akụkọ jẹ arọ náà lọ bí ọgbẹni alkiyam torí délé Ikrima òun padà dị mùsùlùmí Safwan ibn Umayyah òun náà padà di mùsùlùmí gbàngbọ̀n o gbàngbọ̀n yẹn ó ní òtún pé Islam lòdodo ó sì wẹ̀ láti ṣe ṣùgbọ́n òun bó fẹ́ òbí sí tó náà òbí ti kú bọ̀ torí ẹ̀sìn tí wọ́n ṣe ń jọ Islam tí ọlọ́run ti wá sànù wọ báyìí sọ yẹ kọ́ wá tá ń padànù kọ́ yẹ kọ́ tá ń padànù kọ́ yẹ kọ́ tá ń padànù tọ́ ilé ìjọba ọlọ́bí àwọn ọmọ náà tọ́lọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run wọn lọ́wọ́ lọ kí ó wọn lọ kí ó níbi tó ti dá níbi tí wọn ti fi kú bọ̀yọ̀ níbi tí wọn ti máa ṣàlàyé òdodo fáwọn èèyàn bí ká kọ́ lọ kí ó ní al-Jami'atul Islamiyya ní Madina abọ́lọ́kí ọlọ́kan náà investis ní Saudi Arabia ní jamia Ummul Qura ní Mecca jami'at al-imam al-islamiyya ní Riyadh àbí jamia mi nílùú Saudi yẹn wà á ti wà lọ kẹ́kọ̀ọ́ ó ti gbọ́ ẹ̀sìn Islam ó ti gbọ́ yé tí wàá rí kékeré yóò dáa ah, àṣẹ gbogbo ń táwọn bàbá ń ṣe àṣekò tí ẹ dá ah, àṣekò sọ́nà ń bẹ̀ àwọn ọmọ bàbá rẹ̀ wọn ọmọ ìyá rẹ̀ wọn ò sì máa ń tẹ̀sí o àwọn kan ṣàlàyé ẹ̀sìn fún ọ sọ̀rọ̀ kó ní kálukú àná àmọ́ apply rẹ̀ ní àṣìǹkẹ̀ yìí àṣìǹkẹ̀ yìí ó tún sáré ó ní fẹ́ béèrè níbi tí gbogbo yìí ó tún ti máa gbọ́ ọmọ kẹ́ à ṣé lu ti ń tẹ́yìn ṣe ni <laughs> ó tún ra sáré tẹ̀lé àfa àmọ́ra ti jáde nínú class jazakumullahu khairan ò ní jẹ́ kẹ́nìkan kan máa gbọ́rọ̀ rẹ pé wallahi ya sheikh nílùú wa àwọn nǹkan báyìí àwọn àmọ́ ṣe àsìkò ọ̀dà ọ̀dà ìwà ìwà ọmọ mi kò dà nǹkan yẹn ó takoto náà ó takoto náà jazakumullahu khairan ẹ dákun ǹjẹ́ ní tọ́ka àwọn tí ràpá fún mi tó ẹgbẹ́ tí mo bá tọ́ka nítorí àdìpọ̀ àlàyé mẹ́lẹ̀ kì í ṣe pé tiẹ̀ tọ́ka gbogbo ẹ̀ ni wọ́n gbà ó gba àwọn bàbá délé tán yóò wá tún wá dípò náà tún padà di bídíà inna wajadna aba'ana ala umma wa inna ala atharihim muqtadun. orí bá a ti bá wọn bàbá wa iná làwọn ṣe la ilaha illa ǹjẹ́ wàá lẹ́sìn ọ̀tàkà láàrin yóò bá ǹjẹ́ òní ọ̀tàkà báwo máa gbé lágbájá tiẹ̀ yọ yẹ gbogbo nǹkan ní ẹ̀dá lọ́wọ́ ebi lágbájá náà lọ sáúdí àwọn ẹ̀kọ́ ni lágbájá náà sáúdí kọ́ lọ́nu à ń jọ ń ṣe gbogbo náà ṣe ní dáre bó ṣe kájọ sáyà sí àjọ ń sáré sáwùlọ́wọ́lọ́ kúwọ́tẹ́ àwọn ẹjọ́ ilé adarí pọ́ kàdúgbò sáúdí ló sì lọ. أعوذ بالله من الشيطان الرجيم ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ṣé ẹ mà dájú pé Ọlọ́run gbé wa dìde lọ́jọ́ ńlá ọjọ́ tí kálukú dìde fún Ọlọ́run ọba gbogbo àgbáńlá yìí tó rojọ́ tí èèyàn bá rántí ọjọ́ yìí ẹ̀kọ́ tó ọlọ́kọ́ kò ní dànù ó ní pé bàbá rẹ àfa náà bàbá rẹ ni wọn náà wá di odi babaláwo ẹ̀kọ́ tó yẹ káwọn èèyàn àwọn èèyàn ṣé bí ìwọ́jà ambassadọ̀ fáwọn èèyàn ni ẹ dákun ẹ iye èèyàn tí wọ́n rán ọ gbogbo èèyàn lọ́rọ̀ ni lọ wá ṣàlàyé ẹ̀sìn àbí ẹ̀kọ́ ni ẹ wá wo iye ìjàmbá wa sí wọn lára rẹ bí nítorí ìfọ àwọn ọkọ lọ́dọ̀ rẹ ńkọ́ wọn ò rí wọn kàn rí kọ ọkọ fítúrà tó lé ní àfi bí ìgbà táwọn obìnrin fagbọ́ tó kọ́bọ́ọ̀dù àbẹ́rẹ́ àwọn ìyàwó yín tó ń fagbọ́ tó kọ́bọ́ọ̀dù tí wọ́n máa fi jẹun abọ́ǹdù agbára fún fi jẹun lọ. wọ́n máa wù ọ́ náà ni ó lè máa fi ike kọ́ máa fi gbóúnjẹ fọ́kọ rọ́bà ni ó fi máa gbóúnjẹ fẹ́ǹkì ẹ má bínú ọkọ mi o torí àwọn ìtọ́wà ní kọ́bọ́ọ̀dù bàbá náà lù yọ́ta ẹ ẹ pọ̀ ọkọ ọmọ wa fi ké rọ́bà jẹun bí ẹlẹ́wọ̀n tó bẹ́ẹ̀ náà ni tíra àwọn ọmọ yẹn àwọn tó kọ́ lọ kẹ́kọ̀ọ́ dáadáa wá amáwọ̀ ẹ̀ lò tíra àwọn àti dàbí kọ́bọ̀dù àwọn obìnrin tí wọ́n gbá bọ́ sí tí wọ́n èlò kódà yóò nílò láti lè gbé tíra àwọn àtàgbẹ́ ẹ̀ gbọ́gbọ́n tó tó ọ̀rọ̀ sáwọ́dì lé lẹ́yìn la ilaha musiba wa khasara àdánwò àti òfò. torí ẹ àwọn àmọ fi ti bàbá rẹ sì kẹwọ baba fi ti bàbá ọmọ yìí gbangbangbangba kó ló wọn sọ fún bàbá kó bàbá má bàbá tí kọ náà torí pé máa lé njẹ ọjà náà fi ọjà náà kankan náà ni báwa náà lè fi bàbá mọ èyí ti rí tí Masalasi kúnlẹ̀ àbí òkúnlẹ̀ kí ló dé tí wọn náà mú mọ́sálásí kankan ọmọ sọ̀rọ̀ ọlọ́run fáwọn yìí gbọ́dọ̀jọ́ pẹ̀lú àwọn ọ̀sẹ̀ wàláhì láti wà téèyàn kan bá ti ń jókòó síwájú ẹ̀ ó pè mẹ́ta jọ etí ẹ̀jẹ̀ ń gbọ́ ń tọkùnrin yẹn sọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀sìn ọlọ́run tàtà nù àmọ́ kò lè ṣeé ṣe torí wọn náà lọ ń bá wọn gúnṣẹ́ wọn náà ló ti sáwọ́ dídé tó tún lé adarí pọ́n ká àbúrò ẹ̀kọ́ ni so wọn náà ló ní ẹ kíní kan áà ah! níta lò fún sẹ́yìn ìmọ̀ bá ṣe lè rí ni eégún òkú ni láìlà ìmọ̀wá dókun á lọ sí complimentary card ó lè lóun specialize lórí iṣẹ́ yìí láti mẹ́ka ẹ kọ́ńkọ́dọ́ mẹ́ka kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ tó o bá dẹ̀wò ó gé orí ẹ̀dá mi ni bẹ́ẹ̀ ni mo fọ́n garanti ẹ̀ ó gé orí ẹ̀dá mi wọ́n wá lọ specialize mẹ́ka kí ẹ má ṣe káírò káírò kò sí tí wọ́n kọ́ ń bẹ̀ so gbogbo àwọn eléyìí àwọn ẹrú ọlọ́run tó fẹ́ gbẹ́sìn yìí lọ́dọ̀ wọn tún wọn máa sìn wọn lọ́nà wọn máa sìn wọn lọ́nà ẹ wọ́n Ikrimanis bàbá rẹ̀ ní Abu Jahal síbẹ̀ yìí náà bẹ́ẹ̀ tiẹ̀ ká tó ẹ gbọ́ Abu Jahal Abu Jahal onífẹ́ra àwọn náà jọ yìí ọ̀gá àgbà àwọn ẹjọ́ wọn náà nù jọ yìí ọmọ rẹ̀ tá n bá ń dárúkọ rẹ̀ àmàṣe radiyallahu anhu la ilaha illallah bọ́lá ọwọ́ yọnu sí tàbá sì dárúkọ bàbá làánà Allahu wa ghadiba alayhi wa la rahimahu pé ọlọ́run làánà rẹ̀ ọlọ́run bínú sí ọlọ́run sì kẹ̀ láìláì ẹ dákun ẹ wá wò apá àbùbá rẹ̀ ọ̀tọ̀ ní kálukú wọn rìn ọ̀tọ̀ọ̀tọ̀ bàbá dẹni tá ń làánà ọmọ dẹni tá ń sọ ọlọ́run kẹ̀ ọlọ́run yọnu sí so ṣé ọlọ́wọ́ yọnu sí ìwọ náà fẹ́ ni àbọ̀lọ́wọ́ bínú sí ìwọ náà lọ kọ́ ọlẹ̀ kó o tó kú ó ti kọ́ ọlẹ̀ kó o bá kú yọ ọmọ àṣẹ iṣẹ́ tí kálukú á ṣe à ń kọ́ ọlẹ̀ ni èyí tẹ́ ṣe ní ìsìn yọ lọ́kù láyé àwọn ọmọ tó ah ọlọ́wọ́ forí jù ọlọ́wọ́ kẹ ọlọ́wọ́ kẹ ẹlòmíì kẹ hmm, àkútúkú rẹ lọ́dọ̀ ọ̀run náà ẹni <laughs> so kálukú náà ló fọwọ́ ara ni ó fọwọ́ ara rẹ̀ kọ́ tiẹ̀ lẹ̀ ẹni àpọ́nlé làwọn bàbá bàbá wa tóra àwọn bí wa sáyé ṣùgbọ́n bíi kí bàbá rẹ wá ṣìnà kọ́ wá sọ pé wà àti bàbá rẹ náà lẹ́jọ́ wọn náà kọ́ rárá o àpọ́nlé kò sí báyọ̀ wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilm fala tuti'huma wa sahibuhuma fid dunya ma'rufa tí wọ́n bá já ọ níyà tí wọ́n mọ tipátipá lórí pé ojú ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ náà ni ọlọ́ọ̀lọ́ gbọ́dọ̀ gbọ́rọ̀ sóbì rẹ lẹ́nu àmọ́ ẹ fi dáadáa ẹ fi túká láyé yìí àmọ́ ọ̀gbọ́dọ̀ bá wọn ṣẹbọ láíláí bẹ́ẹ̀ bá jà tó rí lẹ́yìn àjà ẹ ti jà tí wàá wà ló ti pé wọ́n mú ọ̀rọ̀ yẹn ó ti ọ̀gbọ́dọ̀ pé pẹ̀lú fóònù wọn òun ti pé lọ́wọ́ máa sọ́kọ́ ọ̀jẹ̀ jùmọ́. kò sí wàhálà wọ́n má ṣe pé wọ́n má bu o fáti kú ọ̀nbẹ yẹn sì máa fi bọ́ǹpìtà ránṣẹ́ sí ìsàmúbìtà ránṣẹ́ sí pèlúbọ́ ránṣẹ́ sí ìgbà rí ránṣẹ́ sí òfin wọ̀ká máa yín lóbi ránṣẹ́ ó wá wọ̀ ọ́ dànù ẹ̀ńtọ́ bá sì fi náà tọ́ba tó ọba gbé kínú kalẹ̀ ó gbiná ní pé kí n yá gbiná ó ń gbé kalẹ̀ ń tèmi ẹ̀yin gẹ́gẹ́ bí iná so ó gbé kalẹ̀ ó tulẹ̀ bàbá sun wa fún wa bá wo ẹgbẹ́ kínú wọlé jà wà máa wọ tọ ìwọ máa ṣe dáadáa sí wọn máa ṣe dáadáa sí wọn máa ṣe dáadáa sí wọn torí pé aká àwọn ò lè fún wàrà àmọ́ lè dá wàrà nù torí wàá fi yẹn lè jọ̀gá nínú náà jahannam látàrí aburú tí wọn náà ṣe sí i kó tí kọ́ kọ́kọ́ wọ náà kó tó wà lìjẹ́nà ìwọ ọmọ ṣe dáadáa sí kẹ́ túká lálàáfíà. àmọ́ ọmọ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ẹ lọ́nà ló tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láìláì láìláì tí wọ́n náà lè wé ọyà pẹ̀ sí tomato. so bẹ́ẹ̀ àmọ́ ọmọ ṣe dáadáa sí ẹlòmínì sì ti bọ́ ọ̀rọ̀ rẹ̀ débi pé bàbá rẹ̀ ní òun tún gbọ́dọ̀ rí má torí tó ń bá rí wọn ọmọ tó lè ṣe fún kò sí wàhálà yóò sì máa jí gbọ́ sálámà rẹ̀ asalaamualeykum wa rahmatulahi ọ̀pọ̀pá fóònù mi so ọmọ sálámà sí wàllá ìjọ kan yọ jánu débi pé ọba ń pọ ọmọ yìí kò dé gbàdúrà asàlámù àlékún asàlámù àlékún asàlámù so yóò di bàbá kése kódà tẹ bá yẹ wo náà ọmọ yín ọlọ́run ọmọ ẹ̀tọ́ fẹ́ràn yín jù á èmi mọ fẹ́ fẹ́ràn yín jù ọyọ sí ọlá tó sọ pé tá à ń ṣe ọ̀dà ọwà lè dá apákó ọ̀dà gbogbo adáríkọ àdúgbò kò sí èdè ọ̀dà yìí mọ́ olùkọ́ wa ti kókò jáde báyìí pé iṣẹ́ yá mẹ́ẹ̀ẹ́dógún lápáká tó wọlé ẹ̀rọ kò gbogbo alẹ́ kọ́ ó ti da ẹ̀wọ̀ káwọn èèyàn lò àwọn èèyàn tó ṣe kópa alágbádá jò ní tó ṣe kópa tàbẹ́dún jò ní. so gbogbo eléyìí bàbá náà padà sẹ́sì ó lè máa bínú lójú rẹ̀ kọ́ máa gbà pẹ́kúnni níjẹ́ la ń tó yí ẹgbẹ́ jò la fẹ́ yà wọ́n bá lọ tó wọ́n bẹ̀rẹ̀ sí ronú pé ọ̀rọ̀ ọlọ́mọ ṣètọ́nù tó ọlọ́ gẹ́gẹ́ má dáná ìgbà lóde olóbi bí ọba tó máa jára rẹ̀ yẹn títí tọ́lọ́ wọn bá bá fẹ́ fi mànà yọ mànà kí wọn ló dé tẹ́yìn lọ kọ́ kí ó tó wá pé ìranù lẹ́ fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tún wá ya páàbù wọ́n tún ya páàbù wọ́n làwọn ọba gbára ta sẹ́wọ̀n kí tágbára yẹn ọba fi wúlò òun náà nìkan pé tó bá ti rágbára kò ní kú abẹ́ ẹ̀kọ́ ni tágbára tágbára ní òkú tíẹ́ nígbà tí ọba kú tí ọ tó gbélẹ̀ táwọn tí wọ́n jọ ń hmm. ikú sọ alágbára dọ́lẹ́ <laughs> alágbára yẹ kó fi wọn alágbára torí di ọdọ àwọn eléyìí àwọn náà ló ṣe àwọn ka ìsìláàmù ń lọ ń Muhammad sallallahu alayhi wa sallam kì í wọn ò jẹ́ kí wọ́n mọ islam òdodo wọn ò jẹ́ kí wọ́n mọ islam òdodo nísìnyí nígbà táwọn bá ń sọ fún wa pé ọlọ́run kò dúró sí ọlọ́run kò máa bẹ̀ kí ni bùkátà tó lè wà wájú wa tọ́lọ̀ ò lè gbọ́ náà rí àwa gan alára ta ló ṣe wá tó bá dáa fún wa ṣé ó lè sẹ̀yìn ọlọ́run tó bá kù díẹ̀ káàtó ṣó lè sẹ̀yìn ọlọ́run kò lè sẹ̀yìn rẹ̀ láíláí bùkátà kan wá mú ìdààmú kan wá bá mi. wọn lọ pé nìkan nínú àwọn èèyàn nínú àwọn babaláwo wọn yẹn wọn sọ fún pé ah, ìdààmú gbàgbà báyìí ní ìdààmú láàmú kíníkan sẹ́wọ̀n kó wọ́n sọ fún ọkùnrin àkẹ́ni ó ti gbogbo wàhálà rẹ̀ ó ti dìtàn láì ní mọ̀ pé ẹni tó ràn ń dà láàmú tí fìtínà ń bẹ pẹ̀lú bá torí pé tí sí wàhálà pẹ̀lú òun lé ni sọ̀rọ̀ nǹkan ọmọ báyà lé dojúmọ́ gbogbo gbàtọ́ bá wà sọ̀rọ̀ sọ létí ọ̀rẹ́ mi ké kò sígbà tí wọ́n wá lágbàdàn lọ́tí mi bá ní wọ́n ní à ah, kò lè má rí bẹ́ẹ̀ kò níṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ah, ọ̀wá níṣẹ́ wọn a máa bọ́ lé njojúmọ́ wàláhì ẹni tó bá níṣẹ́ wọn ìbá lé njojúmọ́ torí pé nínú nínú kó níṣẹ́ iṣẹ́ gbé lọ bí báyìí ó tún lọ bí báyìí ó tún lọ bí báyìí tó o bá ṣiṣẹ́ tó o lówó o lè máa jókòó lójú kan náà nítorí pé mo bẹ̀ àwọn èèyàn níṣẹ́ ibi kọ́ máa ń kọ́ lé mi báyìí mo bẹ̀ wọ́n ṣẹ́ kọ́ máa ń dáko mi báyìí mo bẹ̀ wọ́n ṣẹ́ kọ́ máa ń pẹja mi báyìí ṣé mi lọ wò ó ojú àwọn làwọn fi gbọ́ bẹ̀ pé a ah, iṣẹ́ tí mo bẹ̀rẹ̀ tí mo ṣe kẹ́ máa ṣe nu gbogbo ẹni tí mo lé jókòó lé tó bá ti ń bá yẹn lé tẹ bùkátà ló mu jókòó lé iná ni miskin fi ń jẹ́ miskin wọ́n láì ní ló mu mọ́lẹ̀ Bukata ló mú wọn wá lọ bá sọ pé bukata rẹ ti já sí rere àwọn mọ̀nà tó fi lówó àmọ́ nǹkan yóò lówó àwọn sì mọ̀nà tó fi a ẹni tí ń ta ní ti yé e ẹni tí wọ́n ń tajà ní kọ́ lọ́jọ́ ọgbọ́n bùkátà rẹ ti gbọ́ àmọ́ yóò ná lówó àwọn sì mọ̀nà tó fi tí sarayi lo tí sarayi lanu tí tí òrìra rẹ̀ sí lanu so wọn máa tọ jẹ wọn máa gbowó lọ́wọ́ rẹ̀ wọn máa tọ jẹ wọn máa gbowó lọ́wọ́ rẹ̀ wọn ni ẹ fowó lẹ dàníyàsí à sísọ láti lọ bẹ ṣe ni tó fi ń dàníyàsí owó pé ẹ fowó lẹ dàníyàsí tọ́nà ọba máa fowó lẹ lọ́ba máa dàníyàsí tẹ̀síwá làwọn wò àtọ̀pẹ̀lẹ̀ kéèyàn ní àtọ̀pẹ̀lẹ̀ àti tẹ̀síwá tẹ̀ntẹ̀ kò sí yàtọ̀ láàrin gbogbo ẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo wọn pátá wọ́n ń ṣe àwọn èèyàn lọ́nà wà láwọn tí wọ́n mọ islam yìí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ní islam wọ́n tún jáde kó náà ó ní báwọn ń ṣe níbi ẹ̀bọ náà ni wọ́n ṣe ń bì a'udhu billah islam tí ò sí ń tọkàn pẹ̀lú ẹ̀bọ irú ẹ̀ ló ti jẹ́ pé rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ jágbajàgba tẹ́ ń kó bá islam ẹ dákun ẹ pàtì o wọn náà wọ́n sì lọ bá àwọn tí ó kó rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ bá islam rẹ o wọ́n lọ bá àwọn o èèyàn tó rùkú tàbí jábọ́ lápò rẹ̀ sẹ́wọ̀n pé ẹ bá kó mọ́sálásí o. nígbà tí àdó ti jẹ́ ẹ ó lè dira wa ni ó dira wa ni ó torí dẹ tẹ́ ẹ wá ṣe kí nígbà oyin yóò pa gbogbo yin. tó nígbà bá wá pé báwa ṣe ń ṣe Islam tiwa sọmọlẹ́yìn ànábì Islam sì ni wá lódodo ó yẹ ká rí pé ajogún àwọn ọ̀fọ̀ kan lọ́dọ̀ ànábì náà tó wá pé dánábì náà ṣe ó yẹ ká rí pé ajogún dánábì náà sọ pé tẹ́ ẹ bá rí egbò ẹ̀yà abúké o áà àṣírí ńlá mẹ́mẹ́ gbogbo àdúrà àdìsí àbárọ́bìṣì yẹn pàdé mẹ́ kí lọ́ọ́ adé tẹ́yìn kàjẹ́ ipò kọ́ lásán náà fi ṣe Islam Islam ò dénú ẹ sì gbàgbé pẹ́ ẹ gbàgbé pẹ́ torí ẹ ẹ̀ka tuba lọ sọ́dọ̀ lọ má jẹ́ wọ́n bẹ́sìn rẹ jẹ́ wọ́n ti kún ọ̀tọ̀ jẹ máa rìn síbi tó ti gbẹ́sẹ̀ islam yìí torí pé ikú ń bẹ níjọ́ pé a bá lọ jama àwọn nǹkan tá à ń gbọ́ yìí èèyàn ọmọ òdodo níbi rọ nígbà tí kálukú bá ti lè bára rẹ̀ lẹ́ni tí wọ́n tẹ́lẹ̀ tí wọ́n gba sọ́gbò lórí tó ti lọ́ lọ náà nù wàláhì ìgbà náà lèèyàn bẹ̀rẹ̀ a ah, mo dúpẹ́ tó lọ ń mi ọmọ ṣéwu tí ń gbọ́rọ̀ méjèèjì ọmọdé á jẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n di ti àwọn adọ́rùn mú tán àwọn tí wọ́n mọ òdodo tí wọ́n tẹ̀lé tí wọ́n á dé pé lọ́rùn yóò padà wá yé wọn pé ìbáṣepọ̀ àwọn ti mà ní ìbáṣepọ̀ àwọn ti mà ní a sì ti mà wípé gbogbo àwọn ẹni tí ń tàwọn èèyàn jẹ tí wọ́n jẹ kí wọ́n Islam yé ẹni tí ń lọ sóògùn lọ́dọ̀ wọn ni ò jẹ́ báwọn náà ti dẹ́kun rẹ̀ tó kùtà bá báwọn báwọn èèyàn lọ báwọn náà. tọ ẹ pé ńgbà tó bá lọ sọ́dọ̀ rẹ̀ ó ní kí ló gbúra bùkátà ó ló gbúra bàbá mo ní kí wọ́n á béèrè nì ìbéèrè tí mo ní kí wọ́n á béèrè òun náà ní pé tí èèyàn bá ti ṣe àlùwàlá tẹ́lẹ̀ tí èèyàn wá ń ṣe èméjì nípa kí sí àbí òsì kí lè yóò ṣe pé mo ti ẹ̀sìn kó gbé ni <laughs> ìṣẹ́ náà náà ń bẹ kẹta tíra ni.

Odiyo dé ó yọ so gbogbo eléyìí báyìí tá a ti lọ lọ gba islam ododo wàhálà àdúrà wa máa gbà dáadáa ọ̀pọ̀ láwùjọ wa sì dínkù lópin ìgbà táwọn náà bá ti ń sagbára láti máa tẹ́tí gbọ́ islam ododo àyípadà ọba gbèsè àyè wa torí pé àwa náà ń dákun tí ń wá wà láì tí ń ọlọ́run ló ń

ìní mọ̀fù ojú ó sì ti gbogbo ẹni tí máa fi mí ṣe yẹ̀yẹ́ sàmọ́ ìgbà tí mo máa ń gbé ọlọ́pàá àdáwò ṣe mí ẹ gbà mí lọ́wọ́ ọlọ́ ẹ̀yin ẹ gbà mí lọ́wọ́ ọlọ́ ọwọ́ asọ́ta ọ̀sátà ọ̀sátà yé lọ ayé ẹgbọ̀n lọ́wọ́ ta ni gan pé lọ́wọ́ ọlọ́ọ̀ni a'udhu billah sẹ́yìn kó wà táwọn ẹ̀jọ̀ sòfò bá mi tó o túmọ̀ sí pé ẹja gbà fọlọ́ jẹ̀mọ́ ẹ ká túbà lọ sọ́dọ̀ ọlọ́ ọlọ́ọ̀bá ti ṣetán láti forí jìn wọ́n ẹ jẹ́ ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run lópin bàtà àti àyè sì wà fún wa ẹni tó sì jẹ́ pé pálapàla ló ń ṣe lórúkọ Islam yìí ẹ dákun ẹ̀yin náà túbà ẹ túbà ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní sàlàyé ẹ̀sìn òdodo fáwọn èèyàn tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ bá sì mẹ̀sìn òdodo ẹ dákun ẹ̀yin náà wá kọ̀ ẹ̀yin náà wá kọ̀ torí tí gbogbo wa bá ti mọ̀ nípa rẹ̀ àti sàlàyé rẹ̀ ọ̀rọ̀rùn ẹ̀yà ẹ káyé tàwọn èèyàn jẹ́ lórúkọ ẹ̀sìn tó jẹ́ kó súnmọ́ kápẹ́ ẹ̀ ti gbọ́ yé ẹ dákun ẹgbẹ̀rún ọlọ ẹ̀rẹ́ ti pa màánà lẹ gbà wàá pẹ́ ẹ̀yìn tó lọ́ọ́ ràn lọ́wọ́ tẹ́ ẹ tún forí léde yìí lẹ̀ ẹ tún lọ kọ́ wa lókèrè ẹni tó kéré jù ló lọ́dún mẹ́rin ẹni tó kéré jù ló lọ́dún mẹ́rin so lẹ́yìn ọdún mẹ́rin kí ló tún sẹ́kù wọ́n tún fún wa níwọ̀ ẹ̀rí dìgírì tó yẹ pé orílẹ̀-èdè rẹ̀ ò lè sí kí ọ̀rọ̀ fún bàbá àtìyá rẹ̀ wọn à lórí pé kò lè gbẹ́sìn yìí kí wọ́n lè jẹ́ of Islam sọ́wọ́ àyẹ̀ká pé wọn náà lọ́wọ́ Islam bolẹ̀ ọlọ́nkọ́ ṣètò abẹ́ à ń bẹ lọ́wọ́ ọba ẹlẹ́dàá kọ́ bá tó àwùjọ wa ṣe ọlọ́wọ́ bá kọ́ ràn wá lọ́wọ́ kó jẹ́ ká lè túbà àwọn ẹni tí wọn ò dúró tẹ̀sí Islam dáadáa ọlọ́dẹ wọn lè dúró ti dáadáa bàbá wa dá wọn nabi sallallahu alayhi wa sallam gbogbo wa náà pátá dáadáa ọlọ́run má bàjẹ́ eléyìí tó kú jẹ́ káàtó náà ọ̀rọ̀ kálukú wa ọlọ́run kọ́ bá wa tún tó kọ́ bá wa tún ṣe kójú ọ̀dà fún wa láyé kódà fún wa lálùkìyàmù subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.